o pararararara èmi ń ṣe yá ti pararararara ṣẹ́jú pápá ṣẹ́jú pápá èmi ń ṣe yá mo ṣe yá ti o. Mr. Hmm. Mori. Madam. Ṣé lórí ọbẹ̀ kékeré tẹ̀ ń sè yìí? lẹ́tí irú tó rojú i'm very sure ìtọ̀ yín àti kúnnú ọbẹ̀ yìí. Ah, kò sí bẹ́ẹ̀ mi ò pọ́tọ́ sí i ṣẹlẹ̀ wàá tẹ̀yàn wọ yìí original cook flower and then ṣe rí nǹkan tí mo wá ń ṣe yìí tí mo ń kọrin tí mo ṣe gbogbo ẹ̀ pọpọ ṣíṣí à celebrate ni. Yo, celebration kí lẹ wá ń ṣe o. Ah, pọpọ ṣíṣí ohun tó délẹ̀ yìí tẹ́gbẹ́tẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ là ń jẹ àwọn ní ìsìn àti ń jẹ dáadáa àbí à ń celebrate ẹ. ọ̀gá <laughs> ẹ ṣáà jọ nítorí Ọlọ́run ẹ ṣe oúnjẹ yìí ní kíákíá ebi ń pa wá ṣe ti gbọ́. máa wọlé lọ́jọ́ àwọn tó dé sí i sí ẹ̀rọ rẹ̀ lélẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ẹ kò ti tó à á ní ẹ̀yìn yàtọ̀ sí ìpàdé tuntun yẹn ń pariwo ẹ ṣe kí ara jù ẹ dá mi lóhùn. ọ̀sẹ̀. Kí ni wàá jẹ? yẹ kí wọ́n sì dá ṣá ilé tọ́lẹ̀tì. ok ẹ fẹ́ sáré dé tọ́lẹ̀tì. ok ẹ má pẹ́. ṣàníyàn um ni o. Ah! Sọ́ni kí ló ṣẹlẹ̀ gàrídà ah, láti bò ṣe mo dágbére mẹ́ka fún ọ ní tó ń bí mi pé ṣe mo dìde ni. Ah! bí gàrí tí mo fi lẹ́ pé kí n sáré lọ tọ́lẹ́ẹ̀tì kí n tó dé ọ sì ti mu gàrí tán. irú ìgbà tẹ sọ pé fẹ́ sáré dé tọ́lẹ̀ ní owó oúnjẹ ní ipò ẹ̀ fẹ́ yẹ kí n sáré fi lè lè gbà sí mi ò yẹn lápánà. ó jẹ́ pọ̀nù tèmi fẹ́ lọ dìísú ẹ ọmọ pé inú tèmi jẹ́ táǹkì àbí mo lé sá táǹkì àbí inú mi jẹ́ drum tán kólẹ̀ sí tí mo fẹ́ dìísú sí ẹ̀dá nù. wèrè ni ọ ọsákò láàrò pẹ́sẹ́ǹtì àrò ni ọ̀hún ọ̀ ọ̀kan mọ́ ni o. gàrí táwa méjì fẹ́ ṣé ìgbà tó kó síbílẹ̀ ní sìn ṣé mo jẹ́ ajẹrin ṣé kèmi ṣé mo kèmi mo jẹrin nígbà tó mo gàrí tán. òṣìbí méjì yẹn ti pọ̀ ju nínú ilé ìlú papọ̀ bá ti ní ìjẹsà ládàá sí i. àìníṣẹ́ ló ń dà ọ́ láàbù sọ ti gbọ́ àìníṣẹ́ olódò kálọ̀ níṣẹ́ ni kò yẹ kọ́ sílé tọ́sí. má bẹ̀ mí má bẹ̀ mí ṣé ẹ má bínú dójẹ ni fún tọ́dán wò yìí ọ̀rì nǹkan tó ṣẹlẹ̀ sí ọ mú mú mú mú gbogbo yòókù tán mo sọ gbọ́ mo sọ ń kọ́ mo sọ kó o lù ẹ̀ wálé o. mo fẹ́ rẹ fún ọ̀kan ṣorí um, látìgbà tí o ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú mi ń bí um, mo ti rí i pé ẹni tí ó ṣe fi ọkàn tán ni ẹ even nígbà tí nǹkan fẹ́ ṣe bí ẹni dagun dẹ̀gbẹ́ díẹ̀ um, mo tún ìdúró pé no eh, ibi ni mo ti ń jẹ no matter what tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ eh, màá dúró eh, mi ò blame àwọn tó lọ o kọ̀sán kálukú náà lọ wá nǹkan tó máa jẹ fún fámìlì ẹ̀ àwọn tí wọn ò lè dúró tí wọn ò lè fara dà náà tí wọ́n lọ um, ọlọ́run àṣẹ ọ̀nà kálukú nílé um, torí àdìyẹ pé kí wọ́n jẹ yẹ̀pẹ̀ but um, ìwọ dúró pẹ̀lú pé mo jẹ́ lówó oṣù mo jẹ́ ní ti bí jẹ́ ní ti gbà ó dúró kódà ó tún mọ́ṣẹ́ àwọn míì tí wọ́n lọ mú mọ́ṣẹ́ tiẹ̀ mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo really appreciate ẹ̀ ni ọ̀nà bọ́lá adó tí náà àmùsùwárí lè tí nǹkan fi ṣe bí ẹni fẹ́ ṣe ìrọ̀sùn padà yìí àmọ́ fi ń dalójú pé wọn náà wàá jẹ̀gbádùn ẹ̀ yes um, sórí gbogbo àdágbé àdáfà tí wọn nìkan ṣe tó wọn náà ló wà ní kitchen wọn náà ló ń clean lẹ̀ wọn náà ló ṣí gate yẹn má tún lè reduce tó bá gba èèyàn kan sí ẹnu gate nsìn wọ́n wà ní kitchen so wàá lè face iṣẹ́ kitchen yẹn wàá face ẹ̀ squarely so wọ́n á dẹ̀ wà lẹ́nu gate kò lè àtúmọ̀ relieve ẹ̀ ah, ah, ọ̀gá ẹ̀ wò ẹ má ẹ má ṣe wàhálà ah, ah, ṣíṣe kí n ṣe bẹ̀ kí n ṣí gate kò ṣe wàhálà fún mi wàhálà ìgbà tẹ́wọ́ tẹ̀ wá lọ́tọ́ mo ẹ̀ṣẹ̀ wá rí gbogbo iṣẹ́ ìṣẹ̀wá rọ̀ mí lọ́rùn pátápátá. ẹrẹ ẹrẹ ẹrẹ mọ má ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tán bá ní làálà àkókò jọjọ ara ló ń fàbọ̀ sí and um, gbogbo ẹsẹ̀ ajo mọ́tò èèyàn kàn fi àjẹrà ẹni ẹ̀ má ọ̀rẹ́ èèyàn affect ẹ̀ hmm? in fact torí fún gbogbo bó ṣe dúró tì wá nulẹ̀ um, sálárì ẹ̀ tá a jẹ́ tẹ́lẹ̀ àsán then màá tún fún ẹ ní oṣù méjì extra as bonus. ẹ ṣe gan sa ẹ ṣe ẹ ṣe gan sa ẹ sa. ìdásọ́lórí ò láyé bẹ́ẹ̀ lórí rẹ́ kì í ṣọ́lórí burúkú ni ẹ ni ó gba owó lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ó ló máa fún mi lọ́jọ́ kejì èmi ò ráyè tí ò bá ń ṣe ọgọ́rin ṣé mi fẹ́ fún ìyá ẹ lówó rẹ ọgbọ́n fẹ́ pa ìyá ẹ ṣá wọlé báyìí kó kó owó tèmi jáde àìjẹ́ bẹ́ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ ní lóde wọn pé mi àpására àbáyọ kú yọmí ráyè rárá máa ṣe nǹkan fún ẹ gan o gbọ́ fún èmi lọ́wọ́ mi ń sin kò mọ tó ń ṣe o o sì gbọ́. bẹ́ẹ̀ ni ìfarapalẹ̀ máa ṣe bí new sars báyìí náà. ọlọ́run bá kébì ní sùúrù mo fẹ́ pààyàn ìṣàdúsọ òyìnbó ọlọ́run bá ti já àjẹkù tó tó àṣẹ ìyá ta ni ọlọ́run bàjẹ́ kí ló èwo ló kí ló fa wàhálà ẹ ọlọ́run ọba tìyẹ jẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ló jáwá tó lókun lọ́rùn. wà á kiri ṣe ṣé o mọ ọmọ ṣé o mọ tó sọ ṣàfihàn mẹ́tò bá sọ̀rọ̀. ẹ ẹ ẹ ẹ jọ torí ọlọ́run èwo ni ìwèrè olórí burúkú gan ọ sì bẹ̀rẹ̀ sí débi báyọ̀ bẹ̀rẹ̀ sí ṣépè fún yàrá sọ́mọ ọmọ pé yàwá lọ ń fún ni. olórí burúkú ọ̀rẹ́ ni ok tó ẹ ní sùúrù kí ni kí ẹ má bínú o kí ni nǹkan. má bínú ẹ ń gbọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sanni. ẹ má ẹ má ẹ má ẹ má ta lóhùn jàre. ẹ ẹ gbọ́ kí ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ó jẹ yín lówó sọ ti rí ọ jẹyàn lówó ṣé ìwọ sọ fún mi pé ìwọ jẹyàn ń gbèsè o ṣé sọ ẹ sọ sọ fún mi àbọ̀ sọ fún yàwá tí òun fi ń gbé yàwá sí pé ẹ dákun ẹ má bínú jàre ṣé macrofinance bank lẹ́yìn tí ṣiṣẹ́ mara yóò yà sẹ́bẹ̀ ìdí tẹ́rí mi nìyẹn tó ṣe bá. toró yèmí náà lẹnu pé báwo ni bá tún bẹ̀rẹ̀ sí gbàmí èèyàn láyè. mo ló ṣẹlẹ̀ ní ó dàbí òun lọ́pọ̀ ọ̀rọ̀ jù ó jẹ mí lówó ni àwọn àmì kan lọ́dọ̀ mi bẹ̀tẹ̀ àlọ́dọ̀ dídè mo padà yá ní owó yẹn tí wàá ṣe ọgọ́ kí ló kọ̀mí àti ẹ̀pà kò ṣe mo mọ̀ ọ̀yá ẹ̀rí ọgọ́ ló ní kí n yá so mo dẹ̀ já. ẹ jọ ẹ mọ bínú dàrí ẹ èló gangan ni gbogbo owó tí ó jẹ ní. owó yòókù tí ló ní mi ò gbọ́ ẹ àní nǹkan tẹ̀mí ti ń dun ẹ̀mí àkókò ilé kò sétí tí náà ẹ̀nà ọlọ́dẹ ẹ̀nà mẹ́ta. mẹ́ta. mẹ́ta ayọkùnrin kejì kẹta. àbí tí lọ́dẹ ta ẹ ẹ búrọ́kì kú ni tí ẹ ṣe làbí omi ẹkún mọ́rọ́ kó nìyí burú so torí three hundred naira lẹ́bẹ̀rẹ̀ sí rọ́ọ̀jù pé lórí ìyàwó látàárọ̀ ṣé ẹ̀yin lẹ́sọ̀ọ́ yàwá ló kọ́ ní tẹ̀sí mo mọ ìṣẹ̀wọ̀n ọjà àbíkẹ́ lọ jíìbì kan tẹ́ màá tó èèyàn tó jí wọ́n mílíọ̀n kan ọ̀rí ọ̀kan ṣe fún. ẹ má bínú owó tó ní àkókò kan o sọ́tàn kò sí wàhálà owó tí ó sọnù tẹ́lẹ̀ mi gbàdúrà kó mọ̀ rí. ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo sì bá rí sẹ́ni tí ó bá ti di parí oṣù ẹ wá gba three hundred yìí. ayé yìí ń da. kí ló ṣẹlẹ̀ ah, ayé ayé ayé ayé ayé bọ́lá ló ń sọ ní sọ́nù. Hello there. Ah, baby ó ti jí. àmì ò ṣe mọ́kàn aláìdá sórí bẹ́ẹ̀dì ni. ẹ̀yà pẹ̀lẹ́. níbo lọ́jà. ẹ mo fẹ́ sáré débì kan ni èèyàn kan ló pè mí fún business kan sì sí mo fẹ́ sáré lọ àtẹ̀sẹ̀ náà. ó yẹ kó sọ fún mi kó tó lọ. má bì má bì mo kọ mi mo rò pé òun sùn ni mi lè fẹ́ disturb. àbẹ̀tí ó ní kọ́ta sọ tẹ́lẹ̀ kó tó jáde kó wàá dáná lẹ̀ fún mi kó tó lọ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé mo tiẹ̀ ti gbómi kaná kan tẹ́lẹ̀ mi ìṣẹ́ máa dáná lọ oníkọ́lù yẹn wọlé ṣó mọ̀. dàsí mi tó fẹ́ lọ bá yẹn wá important ju oúnjẹ tó fẹ́ dáná fún mi nìyà mo mọ̀ pé kò wà important thing kò dé try láti understand now kó ṣàlèjà náà ni mo bá lọ rọ owó ni. ok kébí wàá pa mí kú sílé torí fẹ́ lọ ṣe business àbí. ẹ bọ̀ kò sí bídì tí wọn náà bá wọnú kíchì tó bá dáná náà. you say what kí n wọ kíchì kí lọ dáná. ẹ. ok lọ́kọ̀ bọ̀ wá bá mi lé. wọ́n ló mọ̀ ọkọ mi lẹ́nu tó kan béèrè yín ní ẹnu géètì ni. kí ló kúrò fara. ẹ ó nù Mr. Sunny ẹ ó nù lára báyìí. oh Sunny um, jó wọlé. ok sir. Um, bọ̀bọ̀ gateman tí mo lọ wá ṣe tàbí lọ fèsì. oh ok all right kò sí wàhálà. Um, táyọ̀ tó mi lápẹ́ ti gbọ́dọ̀ tán uh, ìyàwó mi ni uh, um, ọ̀gbọ́n tí mo sọ pé wọ́n apply fún ṣẹ́gi fún Um, cook ni ọ̀tún àpòlù àrùn lè fọ quite a while now new money, man ti àṣẹgbà so máa fẹ́ kí should ṣiṣẹ́ pọ̀ you know so that kò you see kọ́nu uh, nǹkan ogún boom, ogún you know maturity mo fẹ́ kí ẹ fi bára yín and mo dá pé ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín lẹ́nu ilé ìyàtọ̀ àfún gbogbo wa. fi everywhere ọ̀hún ẹ wá lọ́wọ́ ọ̀tá alágbé. àṣọ kí ló fi o. nǹkan ò gbogbo ya ṣé bàbá yìí ṣé kò ti wà tó yan ojú ṣá. náà ilé ìyá mi jọ àti ọ̀gìnkì àṣìbọ̀dọ̀ lọ́bì kan tó lórí ọmọ nineteen tó ló mú òun kù mú ló ń tọ́ màá ló tiẹ̀ sọ. báwo mo bọ̀dé yẹn kọ́ lórí yẹn mo bọ̀dé yẹn. Ah, ah, ah, mr amuri ibo ló dà. mr sọ́ọ́ni. ẹ má jò dáhùn kí ló ṣẹlẹ̀. díẹ̀ jù wá. ibi mo wà. good morning mr sọ́ọ́ni. good morning mr amuri òru àárọ̀ ìpọ̀ ni. ẹ má sọ fún mi pé ẹ̀yin náà wà ń gbatẹ́gùn bí o. àṣà nípa ara náà burúkú yìí. Eh, it's time for your breakfast. èmi náà ti bẹ̀rẹ̀. Ah, ẹ má jẹ́ n parọ́ fún yín sísun sẹ́sàn ni tèmi wàláì tàláì. lóòótọ́. Ah, ṣe oríṣi oúnjẹ sísè yìí abínibí ni kì í ṣe ability ah, àyà lọ bẹ́ẹ̀. lóòótọ́. ẹ wo mi fẹ́ gbéraga ni ẹ wo mo kàn fẹ́ ra sọ fún yín ni o ẹ má jẹ́ kẹ́ni kankan gbọ́ o kódà àwọn ọ̀gá gan mi sọ fọlájọ tí mo ti dé bíbá yìí. ṣé mo ìjọba Babangida. ẹ Babangida kan náà ṣòjẹ́ fún wọn gbà náà. Ah, ah, Mr Muri. ẹyìn ah, eh, mi à ń gbéraga ni. Babangida Mr Muri. Eh, ẹyin lẹ ṣòjẹ́ fún. ẹyin ṣòjẹ́ fún ẹjọ́ eh. bẹ́ẹ̀ sáyé lọ dá madam lóhùn wọ́n ti retí mi ọ̀dọ̀ ń bọ̀. Mr Muri Sani Abacha ńkọ́. ẹjọ ẹ má parọ́ mi ni mi mọ̀ ń pa ẹ̀ o. Mr Muri. Hmm. oúnjẹ ìtúkà máa tọ̀ ah madam ẹ má kí n parọ́ fún yín o tó bá sọ pé kò sí èèyàn mọ́ èèyàn kú o èèyàn kú o nígbà tí ẹni ẹ kọ́kọ́ fẹ́ gba ẹnìkan wọlé sí báyìí mo ní ẹ má gbàyàn ẹ má gbàyàn kankan ṣé kí n ṣí géètì kí n dẹ̀ sóúnjẹ kí n dẹ̀ sí gbogbo ẹgbàá ṣe mo ní kẹ́ má gbàyàn àmọ́ gbà tẹ́ wá gba Mr Sunny wọlé Mr Sunny má ṣe èèyàn o ah Mr Sunny ṣe èèyàn o. bẹ́ẹ̀ ni tábàjọ wà báyìí a máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tútù àjọ máa dọ̀wẹ́ kẹ́ àjọ máa ṣe àjọ máa rẹ́ẹ̀rì gbogbo ẹ̀ máa ṣe wàhálà èèyàn ni wọ́n. ó dùn mí pé ẹ̀jẹ̀ ti bá jókòó lé ẹ̀kan rẹ̀ kánípẹ́ bá wọn wà bí ìṣẹ́jú kan wà láàyè ẹ máa gbádùn táìmù yín pẹ̀lú ọlọ́run gbọ́ <laughs> ọ̀dọ́ ẹ máa ẹjọ́ ìwọ̀n gan-an ẹ̀dẹ̀ sáyẹ̀ lọ <laughs> ẹjọ́ ti pọ̀ jù àfi kó máa rojọ́ tọ́tọ́tọ́tọ́ bí ẹyẹ ìbáka ní tí ò ṣe jẹ́ ó lẹ́ran lára nìyẹn alára gbígbẹ. ah African rapper Mr. Singer Mr. Amori the music sound Mr. Sunny the drum setter. We're killing the beat. Yeah. We're gonna kill the beat. We're gonna blow the beat today. We are on right away. Hey. Ọ̀gá, Ọlámídé, Wizkid, lẹ́wọ̀n mix gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀fẹ́ yọkọ́ pé méjì lẹ́kọ̀ọ́ compose gbogbo ẹ wá sọ bíbẹ̀ ẹ sọ di studio àbí bẹ́ẹ̀ kọ́. madam ẹjẹ ẹ má bínú ẹ má bínú ẹjẹ ti parọ́ mọ́ wa o a ṣe Davido àti Ọlámídé o kí ni mo fi jọ Davido. Mr Sunny àti Mr Mr Muri ni o. ẹ wo bẹ ṣe ń kọrin yẹn ẹ bá ti sọ fún mi pé lónìí lẹ fẹ́ yà á torí bẹ ṣe ń kọ gbogbo ẹ tẹ compose tẹ ṣe gbogbo yẹn tá a bá mú yín wọ studio tó rin yẹn bá máa fi padà jáde ó máa dùn létí àwọn aráyé gan o. bẹ́ẹ̀ni madam jẹrìí sọ yẹn good idea. ọ̀rẹ́ ò yọ rẹ̀. ẹ jọ ẹ ẹ máa ń sọ dálọ́ọ̀gì yẹn parí pé àkóbá ni méjì òkè yára wọn. ẹ ti sọ ọ̀rẹ́ di ṣé mo pẹ́ ti gbàgbé pé gbóúnjẹ lé náà ṣá. musa amúlẹ̀ má sọ bẹ́ẹ̀. má sọ bẹ́ẹ̀ rẹ̀. Mr. Ah. Muri. ọ̀wẹ́ lọ sórí ibi tó ti ń ṣiṣẹ́. mo ní ìranù méjì. Lord. Ah, àtàrà mo ti ń pè é bí n pa mí gan. Bí n pa ẹ gan. Túndé, jọ kí ni ẹ̀ṣẹ̀ mi gangan náà? Kí ni nǹkan tí mo se fún ẹ? Tó kò fẹ́ máa fìyà jẹ mí báyìí. Jọ, ṣé o lọ sọ́dọ̀ dókítà lẹ́nu? Ah, oh, I had a very busy day. It's alright. Báwo ni? Báwo ni mi kẹ̀lé máa ń ọkì gbọ́dọ̀ fún ṣá. wáyé kí ló dé náà ah, ah, ọ̀rọ̀ mi ò ká ẹ lára ni agbẹ́tìbílẹ̀ wà olóòlè lò àtúnṣe fún bókolo sọ́dọ̀ dókítà ń sìn ó tún sọ pé iṣẹ́ jọ ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìṣá ni ṣé iṣẹ́ yìí o ká ẹ lára ju pé ká tiẹ̀ ṣe nǹkan tó yẹ ká ṣe ni. ok ó mọ àbí ṣé kò yẹ kí ọmọ ti máa kénu lé ṣé kò yẹ kí ọmọ ti máa káàkiri inú ilé ẹ àbí ẹ̀rọ ẹ̀rọ láìfù mi ò ka ẹ lára. ṣé pé kí n ti lóyún àbí ká ti bẹ̀rẹ̀ nání àbí dékè à ọ̀rọ̀ ẹ ti yé mi jọ pé a sọ dọ́kítọ̀ a lọ tó ẹ̀mí lò tó ti mọ̀ up twenty billion times ṣé dọ́kítọ̀ mọ̀ á sí láyé ni tàbàlà náà same thing na ma sọ fún wa that will Um, both of you are medically fit. Um, we live okay, okay. Na be kene ko atokowo fún wọn. Ṣé àwọn ọmọ wa sìn? Hmm? Woman, right now, I'm waiting on the Lord. Waiting on the Lord. Ọlọ́run gan sọ wípé eh, nínú Bible ní heaven help those who help themselves. Jẹ́ ká ran ara wa lọ́wọ́ kọ́lọ́run náà lè ràn wá lọ́wọ́. Ọlọ́run sàkọ̀ ní jókòó síbi káwọn náà jókòó síbi ká máa dúró pé kọ́lọ́run ràn wá lọ́wọ́. Ah, ah, káwọn náà ràn ara wa lọ́wọ́ náà. Ká ràn ara wa lọ́wọ́. Ah, mo fẹ́ mọ tí a mọ̀ náà. ẹ̀mà fújọ́ ah! <laughs> how are you? yeah three days you are welcome you are you are you are Babylon. sanni ọmọ fi ọ sí nǹkan o èmi tó yẹ pé lẹ́yìn kí n kàn sáré lọ no, nǹkan bẹ̀ yẹn lọ́lọ́ ti doko gbogbo di ń ta ọ yìí ẹ bọ́bá á mọ̀ láti àbújá kan ṣé ìdí rèé wà á rẹ mọ́ sí àní àbí kí ni sí ọ. gbogbo nǹkan gbogbo nǹkan lè máa mú lórí ẹ̀ gbogbo nǹkan lè máa mú lórí ẹ̀ sanni kò dáràn oríire ò fẹ́ rò wá sóríire pẹ́ kàn yàn báyìí ìjọ wo lọ rí sẹ́nọ́tọ̀ ti sáré yọ ẹ̀kẹ́ báyìí lónìí ká ṣiṣẹ́ ẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ká má so nítorí ẹ̀ àdéhùn mi wá mú ṣe pé tí bá ti kọ́ gba fẹ́ sàlárì mi báyìí sàlárì àpòpọ̀ àmà gẹ̀ẹ́sì ẹ̀wọ́ ẹ̀wọ́ sanni ọlọ́run ló làdéhùn lọ́wọ́ jàre ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ṣe. Ah! mo ti mo ti tí bá ti ṣàdéhùn bẹ́ẹ̀ yẹn láìpẹ́ tèmi bóyá wà yín bá ti ṣàdéhùn mo ṣe nìyẹn mo lè máa ṣe ni ṣé ìjẹ́ kọ́ fẹ́ kó jáde mo fẹ́ kó jáde. Ah, ẹ máa gbọ́ pé láì gbọ́ wèrè rẹ̀ wà kó lọ́wọ́ sani sani ma fún mi lọ́wọ́. àkọsákò ni gbogbo rẹ jàre fẹ́ rà mí. ẹ bá mi gbà ẹ bá mi má ní ìjẹ ìjẹ ọ̀nà. olùwẹ̀ tó máa kàtí àmì sọ̀bà débi ò bá tó gbà lọ́wọ́ rẹ̀ kó má dàbí. <laughs> mo dúpẹ́ lọ́wọ́ yín gan ṣe kùn lọ́wọ́ àwọn yìí àfiṣe ó wà ní gbogbo tẹ tẹ tìjọ sí ìwà yìí. Ah! ọmọdé òun ogun pẹ̀lẹ́ fọ̀ sórí ọlọ́sàn-án mi àwọn ọmọ àdáwọ̀ lọ́lọ́lá ti ta ní ìsìn tí ìbò bá sọ̀rọ̀ àwọn ọmọ wọn lè yẹ̀yẹ́ yàn nù yàrá èmi náà ń bá gbéra pa ọdọọdọ ya fún ìgbà wọn ni hmm, ẹ dákun ẹ bá ń kọrọ ẹ tiẹ fún wọn sọwárí eléyìí tí wọn gbé dání òun náà pè ní ẹ fúnagà o tó bá ń gbọ́ mọjẹ ntẹlẹ àná ẹ ìtẹlẹ mọjẹ ràrìrà tó bá ń gbọ́ pọkìrìyàn ṣòkòtò orúkọ tán fún pọ èmi ò kàn án tí wọn ni o. ìgbà tí ẹ máa ń mú nǹkan tẹ̀ ń fún un ọ̀dà ọ̀tẹ̀ ń kó sí ọ̀tà ìgbà ó lẹ̀ tí fọwọ́ ara yín ṣe ra yín léṣe. ẹ ẹ níbo nàìjíríà tó ti tẹ́lẹ̀ àná ká tó sọ pé kíni ẹ sọ́ọ̀rì bó ṣe wà yìí kátàkiri yọ ọdún ni tẹ́yà bá gbé lura èyí ó sì wà wù. Ah. ẹ ẹ̀gbọ́n tó wá jẹ́ mi nǹkan ẹ̀ ní kí n lọ ṣe wẹ̀. Ah, mi ò gbọ́ sọ́ni. Ah, sọ́ni aláìdáni ọ́ ọ́ ní you are you are joker you are very jokers. sọ́ni ọ̀ ẹ́ sẹ́yìn rẹ o bẹ́ẹ̀ bá sì rẹ èèyàn rò pọ̀ ọmọlúwàbí ni ọ́ o ìwọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo rò ọ wá sọ̀rọ̀ bíi pásọ Ajíbóyè sẹ́mi wá mọ̀ pé pásọ ajídára ni ọ pásọ ajídára ni ẹwù ẹ̀gbọ́n ẹ bá mi ṣe irú ẹ̀ kókó tó téèyàn bá ká àwọn ọmọ ìmọ̀lẹ̀ kó ná wọn bí nǹkan mi là wọn bẹ́ẹ̀. sẹ́gbọ́. wà á jẹ́ máa ṣe jọ̀bọ̀lọ̀ jọ̀bọ̀lọ̀. ọlọ ẹgbẹ́ mi lẹ́lẹ̀. ìwọ náà ti wá dàbí síwájú ẹ̀kọ́ tẹ́lẹ̀ sọrí ilé èmi ò lọ sí ni ìwọ máa gbélé lọ. ẹgbẹ́ ìgbọ̀n máa ṣe ẹ ti fẹ́ lè pẹ́lẹ́ dání ìyẹn ṣe mí fún mi ẹ ti fẹ́ lè pẹ́lẹ́ dání ẹ ṣe mí fún mi. ojú àgbo àgbo jẹ̀dí àgbo ọ̀pẹ́ yìí ṣé wọ́n sọ fún ọ pé mo fẹ́ gbẹ́ bọ ni ṣebí kéèyàn máa gbó ni wọ́n fà gbó sọ́mọ́ fà gbó kú orí èèyàn ni láti pa kíní ọmọ gbé lọ́jà ni. ẹ ẹ sọ pé kò sí wàhálà. wọn náà ti sọ ọmọdé ìbí lọ kì ẹ ẹ ẹ ṣe gan mo dúpẹ́ mo ṣe ẹ ṣe gan ẹ mọ ṣe ọkàn yẹn ìgbà nínú ìfàlà nínú ìfàlà láì sínú àwẹ̀. ẹ dàpọ̀ mi gan. káàbì kan sínú. ọyẹ sọ máa rí ọyẹ sọ máa rí téèyàn dàbí ra yìí. ẹ ọ mọ kan tó ṣẹlẹ̀ ìpolóúnjẹ dínkù oúnjẹ ó ti sú mi gbogbo nǹkan tábúrò yín ṣe fún mi nítorí ti bá wa pé kò sùn mí rọ̀ mo pa ṣọ̀rọ̀ mi yẹn ètò ẹ̀mí wá fẹ́ ẹjọ́ ẹ̀sùn yìí kó má dẹ̀ pé tó bá di iwájú tó máa dẹ ẹjọ́ máa dẹ ẹjọ́ máa dà sọ. ó ti tó gbà wọ́n tó ti bẹ̀rẹ̀. ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀. Ah, ah, ah, wọn náà máa gbọ́ pé ó ti pẹ́ ó tutù jù aló òtútù kí ló dé ó ti pẹ́ ó ṣẹ̀ wá ń sọ. wá bí wá wá wá ọkùnrin yẹ ṣọ́ra wo obìnrin a sọ pé kókùnrin má di ọ̀dẹ̀ o ọkùnrin ni ò ní gbà ó tútù ju kò yẹ kó ṣe bẹ́ẹ̀ rárá. yóò tútù. nítorí tí bá take káṣọ tí mo fẹ́ take ṣọ́rọ̀ mi yẹ yín tí bá take ẹ̀tàn ego ní láìkẹ́ ẹ̀ mọ́ tí bá bẹ̀rẹ̀ sí ìnà tí ó gbójú ẹ̀ bá ga. máa kó. Ah, ah, ah, ibi yóò ti lọ sí wa má gba ojú ẹ jẹ títù bẹ́ẹ̀ kì í ṣe pé kó máa nà wàá pè ó nígbà tí yóò máa ń tó máa gbọ́ ìwọ gbọ́ fúnra ẹ á tún ọ̀dà dúró tí òun lè. àmì ò tèkì kọ alcoholic at all. àbájọ ó máa tutù kò sí ní mú ilé kó já járe dáadáa ṣebí mo fẹ́ ni kò sí bóbìnrin ṣe lè lóun lówó tó kò sí bó ṣe lè lóun lọ́lá tó òun ní nǹkan tó ó gbúdọ̀ bọ̀wọ̀ fọ́pọ̀ ẹ̀. ok kọ́ tí advice ni pé kí n máa mú ilé ìsìn tí bá lè mú tán màá lè lágbára kí lè kó blow bàbá yóò bàbá. má ibi tó ń lọ yẹn ti ó ti gà jù ah, ah, irọ́ ah, kò tó yẹn filẹ̀ máa bá sọ̀rọ̀ ṣe bí mo fẹ́ ni. bẹ́ẹ̀ ni. Ah, máa bá sọ kò sí bó ṣe lè tó èmi ṣìlẹ̀ gbọ́n tó bá ti jẹ́ ìyá kan bàbá kan ló jọ bí wa tó jọ mú kankan la jọ mú àgbọ̀. ẹ ṣe mà. o ṣe bàbá mi. kó sọ̀kalẹ̀ sára kòkòrò gbé nǹkan mi ṣàlàyé àwọn ọmọ ìdáná lọ́wọ́ yìí ìjà wá ìjà ọ̀sẹ̀ always guiding àwọn tó bá wá èmi á fẹ́ bọ̀. sẹ́ẹ̀rì ọmọdé ò mọ̀ ó pèrè omi lásán bàtà mọ́ ló yé. appointment for the investment kí ni ìṣèjì ga tuntun báyìí. kí ló sọ fún Mr. Sani kó bá mi géètì gádínà yìí. ah Mr. Sani. ah madam ẹ ra wọn. bọ̀bọ̀ gádínà tí mo ní pé kẹ́ bá mi géètì yẹn ń kọ́ ẹ wo oníyẹyẹ ni bọ̀bọ̀ yẹn bá bàbá wọn wáṣẹ ń sìn wọn náà bá wọn wáṣẹ mo ti pé pé pé pé pé ó kàn ń fẹ́ ní dọ́là ó ń fọlá dé nìyẹn ó ti sú èmi gan nítorí ẹ wo mosquito ní jẹ́ agbádùn nínú compound yìí o ẹ tó bá dẹ̀ tún ya àwọn nǹkan tá àti ẹ̀rọ wọ́n máa ma wọlé tọ̀ wá wá ẹ kí ni ẹ̀yin náà ṣàrí pé gbogbo gíláàsì ti ga sókè báyìí. madam mi no understand yín but ṣẹ́rọ àwọn èèyàn yọ̀rọ̀ wọn ti sú mi bẹ́ẹ̀ tí n bá ti lè gbé láàrin ẹ̀yìn sọ́la tí n bá ti gbọ́pọ̀ wá má pẹ̀ lómi. ok ẹ tẹ̀dọ́ náà agbo ọwọ́ yín yìí kí ló dé pẹ̀lú ẹ̀ náà torí mo notice pé every time tí bá rí yín ẹ máa always wà pẹ̀lú ẹ̀ ní kí ló ṣẹlẹ̀ madam a jẹ́ pé tí ń ṣọ́ mi tipẹ́ nìyẹn mà o. Ah, mi ò ṣọ́ yín mo kàn notice pé o máa ń wà lọ́wọ́ yín gbogbo ìgbà ni. ṣẹ́rẹ́ lè tó tẹ̀ ń wò yìí mo fi Ki kìbọn ni mo Ki kìbọn mi lẹ̀ ni. ẹ̀ ń kìbọn yín lẹ̀ ṣé ẹ ti ń ṣiṣẹ́ ọlọ́dẹ níbò míì ni ah, tẹ̀ ń kìbọn or something i don't understand. no i understand mi ni ṣẹ́rẹ́ wòye wà yìí tí n bá gbé lura tán ọmọ tí n bá kọlù àkànpá ni. níyẹn kí ni tó dàbí pé kọ̀ọ̀kọ́ gé lásán sínú mi. Ah! madam ẹ má sọ bẹ́ẹ̀ atá tó iyọ̀ dùn ṣe rí nǹkan tẹ́ ń wò yìí bó ṣe rí kékeré yìí bọ́kùnrin gbèlúra bó jẹ́ ìyàwó ilé ló kí mọ́lẹ̀ wá ní kí ló dé ó fẹ́ pa ni. ẹ ok tí bá ní pé kẹkọọ bẹẹ mi náà gẹẹtẹ iṣẹ́ lè bá mi gẹẹtẹ. ah madam kí lẹ fi rú àgbo yìí ṣe kò ń ṣàgbo tóbìnrin mu. mo mọ torí bàbá wa náà ni. ẹ̀yin náà tiẹ̀ mú jù ẹ ọkẹyìn náà kúdùn kínní tó pọ̀. <laughs> ẹ wo kò sẹ́ni tí ò mọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá tì à ẹ jọ̀ọ́. yín ò ṣe wàhálà ìyá wa náà lẹ́jẹ̀ tẹ bá ní í ṣerú ẹ̀ fún yín màá ṣe fún yín kí ló fẹ́ nú mi kí n ṣàgbò. ẹ jẹ́ ìwọ náà. òun rèé kò báyìí lọ. ní nǹkan kékeré yìí náà. ń bẹ gẹ́ẹ̀tì délé yìí wọ́n ṣe wàhálà gan kí tó gẹ̀ẹ́tì ẹ̀ o but agbọ̀rọ̀ náà abẹ́ lára mi hmm? so oya oya oya bébí ò dẹ̀ fi léyìí sílẹ̀ wàá dẹ̀ máa lọ ṣe lọ́fíìsì lọ́la tí ewu ọkọ tí mo ṣe wàhálà lé lórí wá gbé wá fún ẹ yìí náà. agbo ni ọdún wọn sọ pé gbogbo níṣe ló ń ṣiṣẹ́ fún wọn ló ń ṣiṣẹ́ fún typhoid ó ń ṣiṣẹ́ fún bá ó ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan but ibi tó rí lì ṣiṣẹ́ lé lórí gangan òun ni ti bí tó dẹ̀ jẹ́ wípé wọ́n ní téèyàn tọkùnrin bá gbé lura báyìí wípé ọlọ́dẹ ń kìbọn ni ṣó ti yẹ so agbo yìí ṣe máa help ẹ wà á lè pẹ wà á lè inú kí ni ẹ̀gbọ́n á jáde níbi tó yẹ kó jáde á lè tiẹ̀ lè dé ibi tó yẹ kó dé ṣó ti yẹ so kò tètè mú báyìí sìn kò jẹ́ kí wọn náà kúkú mọ gbogbo wàhálà wa lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí ọlọ́run jẹ́ kí wàhálà wa já sásán. ṣé wọ́n ti lò fún ẹ èmi ò mọ ohun wọ́n ṣàní tó bá ti mú ṣá ó máa help condition wa. sọ ah. wọn sọ fún mi pé bẹ́ẹ̀ bá ṣe pẹ́ sí ṣe ń dọ̀mọ́. gbogbo ìgbà náà sí tábà sọ náà sí ìwé ìwé iṣẹ́ ọ́fíìsì náà ló máa ráyè ìgbà tó yẹ kó ráyè ti wá lé báyìí ò ní ráyè ti wà. àìsè ah. o ti ń tọ́jú bọlé àmì. mi ò tọ́jú bọlé ṣe bọ́rọ̀ ara wa náà ni nǹkan tí mò ń ṣe yìí. toròdé ẹsẹ̀ òkú pákòkò dání wọ́n kó mi sí yẹn wọ́n gbìyànjú fún ẹ wọ́n ní kó máa gbìmọ̀ ní kí ẹ̀gbọ́n ẹ̀ bá ti máa rọ̀ yẹn mú sìn àbí mo náà kúkú mọ̀ pé kò jẹ́ pé mo believe onú gbogbo wa but ìgbà tó jẹ́ pé lórí tá à ń sọ yìí náà ni. bébí ó yẹ mú na àwọn bọ́ọ̀lù ṣe é ṣe báyìí. please jọ jọ jọ mo bẹ̀ yín fún mi náà. ewu mi ò lẹ́ẹ̀kì gbogbo nǹkan báyìí ṣá. ìwà ya ń sàn wọn ní fọwọ́ àná ìgbà yín kó bá kó sọ̀rọ̀ ìgbéyàwó débi ẹsẹ̀ ìyàgbọ́ yẹn mọ́ máa ń typhoid. ó dẹ̀ bọ́ síta kí ló ṣe ẹ́. Ah, ah. Ah! kí ló fà kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀. ó jẹ́ àjẹkùn bíbá tí mo tí mo gbé mo dẹ̀ rí mo gbé báyìí àti mi dẹ̀ dé kíṣì èmi ní kò fi yẹ wò. ọdún náà jẹun ní jìyà nínú àkùnrin yóò ah! ṣe rírì ẹ o. tó ọgbọ́n tí mo gbé sí báyìí ló mu ah! ọlọ́run má jẹ́ kí àtẹnujẹ kó pa ẹ́ dànù jọ tó bá jẹ́ pé poison ni mo gbé sílẹ̀ yẹn tó gbé yẹn bó ṣe máa mú yẹn tó máa kú dànù ẹ ò mọ̀ bóyá ògùn eku ni o bóyá ògùn ayan ni o bóyá ọ̀tá pìàpìà mo gbélé o mú o dààmú nǹkan tó ju ẹni tí ò bá ní ìtẹ́lọ́rùn tó lójú kòkòrò nǹkan tó ju wọn máa ń lójú ẹ̀ lóyún ó pẹ́ kó wọ́n kó wọ́n kóra kúrò fún mi kò tẹ̀lé mi ah. sìn. kí ló wá ṣe rí ibà ṣé torí ọ̀làjọ́ foundation kò ṣe wá takú sí ibà kí ló ṣẹlẹ̀. Ah, kí ló dé tí mi ní wá takú sí ṣó fẹ́ pa mí ni ìwọ ọmọkùnrin ṣó fẹ́ bà mí láyé jẹ́ nítorí ọlọ́run ẹjọ́ kí ló ń lè tó èso oúnjẹ òjọ́ ni wọ́n dẹ̀ máa lé mú kiri inú ilé ó yá ó yá ó yá ó yá ó yá láì ṣàkárà fi ṣe màá lọ síbi iṣẹ́ látàárọ̀ màá ti ṣe wàhálà látàárọ̀ tó bá di alẹ́ báyìí ò jẹ́ kí n sùn wàá ṣáà pariwo ó yá ó yá ó yá ó yá ni bí odó mo tún wá kọ̀ rọra wálé lọ́sàn-án báyìí kíkọ̀ sáré wá ṣe kọ́ ní lọ́sàn-án ó tún ti kì wọ́lẹ̀ nu yàrá tún ló yá kí ló dé nínú ọ̀rùn burúkú yìí kí ló lè tó yìí. jọ sọ fún mi kí ni mo fẹ́ fún náà ókè mo kàn fẹ́ kí wá fẹ́ decorate lè bó ṣe fine màá kàn máa wojú ẹ̀ lásán àbára jòkúta ni ṣé kí n máa lọ́mọ káàkiri sí èsì kí ló bá mọ lájọṣepọ̀ nísìn kò yẹ kó rí bẹ́ẹ̀ náà nítorí kí n bá lè máa káyìn máa ṣe lọ́kọ láya mo ṣe fẹ́ sínú ilé. wo wo wo ìyẹn ni kò má sọ ọ ìyẹn ni kò má sọ ọ nítorí pò dẹ̀ wá fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó nísìn ìyẹn ò ní pẹ́ kó wá lò mí pa kó lò mí yọ ah, ìyá kan ló bí èmi náà ah, tí n bá jàbúrò ẹ̀ ṣé wà ní pé kọ́ lómi nílòkulò báyìí ó dẹ̀ lómi nílò omi òjò ó dẹ̀ pariwo torí ẹ̀ ló ṣe fẹ́mi torí ẹ̀ ló ṣe fẹ́mi jọ́ torí ọlọ́run lọ síta kó lọ bá wọn lájọṣepọ̀ má pa mí tó bá jẹ́ pé solution sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ́ba lé wọn mú ara tí wọ́n gbàgbàkúgbà ara tí mi ò gbàgbàkúgbà ṣé ti gbọ́ ah mi ò strong dé level yẹn mọ́. ó dẹ̀ dẹ́ ló pé bá lọ síta ó máa bí ẹ̀ ikọ́ tó ń ṣe ó máa lẹ́yìn o ó máa lẹ́yìn o tó bá dẹ̀ lẹ́yìn agbára ò ní gbé o. gbogbo ló mọ̀ jẹ́ kó lẹ́yìn jẹ́ kó ní ṣòtúpọ̀ jẹ́ kó ní lọ síta lọ ta lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe. kó lẹ́yìn ẹnu ara ẹ ló fi sọ pé kó lẹ́yìn kò sí wàhálà. nǹkan tá a rí sí náà nìyẹn ọ̀lẹ́dàrún ibi tíṣọ ẹ máa ń lè sí náà nìyẹn àwọn ẹgbẹ́ àwọn ọkùnrin ẹgbẹ́ wọn wà níta mi tó ti ń ṣiṣẹ́ tó ń dùn fowó wọ́n ó jókòó sínú ilé wọn máa léṣọ wọn máa léṣọ wọn máa léṣọ wọn máa ranjú fò tó bá ti dọ̀rọ̀ kíní náà ló máa ranjú ló máa ran gbogbo etí ẹ̀ wọn máa nà bíi ti màálù. èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá oore bàbá ẹ wá woṣẹ́ bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ ò dáa èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ ò ẹ wá wòrè bàbá ẹ wá woṣẹ́ bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ ò dáa. Mr. Muri Mr. Muri ẹ jọ kí lẹ ń dáàbò fún kí ló ṣẹlẹ̀ gan. ẹ ẹ má bínú. No ẹ eh, mo kàn tiẹ̀ jí láàárọ̀ yìí ni mo wá rí mẹ́sẹ̀gì ní orí fóònù mi ẹ eh, mẹ́sẹ̀gì mi wá kí fún ọjọ́ ló jẹ́ kí n máa kọrin ọmọ ọdún mélòó ni ganan. ẹ eh, ah, táwa máa bù kéré mo ti pé fọ́tì lé nìyí o. ó tó kẹ́ máa ṣe bí wọ́n ti sọ pé full at forty is a full forever ṣé ibi táwọn ẹgbẹ́ yín wà ẹ padà ti ń ṣiṣẹ́ ọmọ mi gọ̀ máa náà ló máa padà ń pariwo ó àti tá a fi gbà yín ni èdè páyẹ ti pọ̀ jù sọ ibi irú tèmi di studio ìwọ lọ lọ́pẹ́ ìyẹn ló gba ṣọ́ọ̀ṣì lọ. Ah! báwo ni oúnjẹ ta ló gbé. oúnjẹ Mr. Sunny ni. bí lẹ́nà jẹ́ mu nǹkan tó kò síbẹ̀ fún un tó máa gbóúnjẹ báyìí fún oúnjẹ yìí ti kéré jù náà ó yá a fi ẹran mẹ́rin sí i. ẹran mẹ́rin. kí ni títí ẹ. ètò ah, ìpè àti ẹran mẹ́rin fún wọn kò kò pọ̀ jù àmọ́ ìmọ̀ pé wọ́n sanra tọ́lá ti lọ ń jẹun. wo gbẹ́ni òṣìṣẹ́ ọ̀hún ní kò fẹ́ ran sí nǹkan ṣé wọ́n lòun kówó ẹ̀ lẹ́nu kí ló kàn ẹ́ tó bá sanra ṣé o fẹ́ kó gbẹ lọ́lé wọn ni. kíndìnrín wọn tó wọ̀. nígbà pé nǹkan ń ṣe ẹ́ láti ní ìlọ ẹran mẹ́rin níjọ́ tó bá sọ fún mi pé ẹran òun ò pé mẹ́rin wàhálà àti màá fi ẹ́ dáa. báyìí. ẹ fẹ́ jálẹ̀kùn ni ewo gan ni kí ló dé. bàbá ah, yín gbóúnjẹ wà ní sàrà. oúnjẹ òun dà oúnjẹ òun náà rè kò jù báyìí lọ. mi ò dẹ̀ fẹ́ sọ̀rọ̀ o ah, àmọ́rọ̀ ń gbénú mi o. ẹ pọ tẹnu yín lẹ. ẹ wo ṣe ẹ̀rù bá pẹ́ gbójújú tẹ́yìn lọ ṣe yẹn ẹ̀rù bá pẹ́ mi mọ ni igun ti jáwé ọ̀bọ̀dẹ̀ ti mọ gbogbo oògùn tẹ́ ṣe láti mọ ẹ̀yin wá lọ ṣoògùn wá sìn ọ wá gbé ìyá gbá ọ wá gbé lórí ọmọ gbá. ẹ má bínú o ta ni ìyá gbá ta lọmọ gbá. à à à èmi ni ìyá gbá. lóòótọ́. ìyá gbá gangan nílé yìí. ní ẹ̀yìn náà. èmi tó yẹ pé fúra mi ni máa ń jẹ ẹran mẹ́rin márùn tẹ́tẹ́lẹ̀ ó wá di pé ó ní kí n máa jẹrẹ ẹ̀kan ẹyẹ kan lẹ́ tẹ́tẹ́lẹ̀ o nísìnyí wá ní kí n máa fún yín lẹ́ran mẹ́rin márùn. ẹ ẹ ọ̀rẹ́ ń tẹran ṣiṣẹ́ lára ìjura wọn lọ ní Mr. Muri. ẹ ẹ ṣé bẹ́ẹ̀ yẹ tó yẹ tó ń jẹran. Ah, ah ẹ tún jẹran lẹ́yìn tó kẹ́ máa bọ́ọ̀lù fat ẹ tún increase fat ah, ah. wà látara sọ́nà àṣìláwà ogun yín máa já. Mr. Muri àwọn kan wáyé wá ṣiṣẹ́ ni àwọn kan wáyé wá jayé ara àwọn ẹrú iṣẹ́ lẹ́yìn èmi wáyé wá jayé ni. ìwọ pè mí lẹ́rú iṣẹ́. ẹrú iṣẹ́ ni ẹ̀mí ẹ̀ ń. Ah. ó dá padà fún mi ó bàjẹ́. ìwọ gọ́gọ́. ó bàjẹ́ sẹ́. òpònú ni ẹ. ṣé mo jẹ́ gbé e ni. Mr. Muri tó bá máa jù mí lọ mélòó ló gbà lọ́wọ́ mi ó náà kì í ṣẹgbẹ́ mi. ìṣẹgbẹ́. ìyẹn èmi náà Mr. Muri. ah ṣé tó pọ̀ ti wú ó ti dàbí ẹ̀fọ́ etí dò wàláì mi ìṣẹgbẹ́ ẹ̀ mo jù ẹ lọ. kí kí ló ọbí wa lẹ́kọ̀ọ́ náà ni wọ́n wá bí wa lẹ́kọ̀ọ́ náà tó wá lè gbọ́dún mẹ́rin lọ́wọ́ mi ni. mo máa tiẹ̀ ti kúrò mo ti kúrò mo ti kúrò mo ti yẹ̀yẹ́ o ẹ wá yé mi mo ti kúrò mo ti yẹ̀yẹ́ o. Mr. Muri Mr. Muri Mr. Muri please respect yourself ó dà ìpè tó la jẹun wọ uniform kan náà o bí asset ni wa. a sì ní category kan náà. máa fi yí ẹbí mo ṣe jẹ́nu léyìí wo bí ìwé ẹ ọ ti kọ tán gan ni mo kọ wo ilẹ̀ ló ń jẹ ajá oúnjẹ rè mo ti kọ̀wé ẹ̀ tán o ti kú òbí After telling you i'm sick here. ìwé ewúro ìyá lé mi kúrò nílé oúnjẹ tèmi ló gbé sílẹ̀ ńlẹ̀ mr muri mr muri. a máa dúpẹ́ lọ́wọ́ ní ìparí ẹ̀ ń lè ṣé kò sí o. irú ọ̀rọ̀ wo ló sọ yìí ṣé kí n padà bí tí ti bọ̀. ah no no no no. nana òyìn nísìnyí tí mo lè délé mo lè parí gba nǹkan tó ń fẹ́ ṣe mo ti send report mi mo ti lé létí mo bẹ̀ tó ní kí n fi táàmì ẹ̀gẹ̀ fún ẹ̀ka dùn fún mi lọ́bì ẹ̀ ṣe mo tún ti bẹ̀rẹ̀ sí gbòmù. <laughs> ìwọ tó kì í jókòó lè gbogbo gba iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ bọ̀ ọ̀tẹ̀ yìí báyìí abá ni ah ó ga. má sọ mi rẹ kó ṣe pé mi kì í ta ìwọ fún ara ìlú kí n lifestyle láti ṣe nǹkan gbà mí sí sórí èèyàn máa ń sọ̀rọ̀ pé ọmọ bá ṣe nǹkan ni àwọn ọ̀rọ̀ pé kí n kọ́ mi ò tó bá ti ń ṣe nǹkan báyìí lọ́wọ́ òkè láì kan bí sọ̀dọ̀ but táìmì yẹn gan-an ló máa ń mẹ́jọ tí ò tiẹ̀ kàn mí lọ́wọ́ tí ò kàn mí lẹ́sẹ̀ ló máa gbé yẹn wá ẹ̀yìn nígbà wá ṣe báyìí ẹ̀yìn kíní kan níjọ́ ṣọ̀ lánàá kíní kan gbọ́ àwọn nǹkan yẹn wọ́n ní mọ̀ pé èmi kì í láìkẹ́ obviously it's okay you can have a free time so ah so your first I'm going. I'm going. ìyá ọkọ ẹ ó pè mí ó lóun fẹ́ wá ṣe àwọn course kan ní èkó àná ọ̀dà àti ọ̀dọ̀ mi fún ìkú bẹ́ẹ̀ máa ṣe sọ̀dọ̀ wa fún àánú máa fi ṣe èyí mọ̀ ó sọ fún mi bọ̀ mo ní kí màá jẹ́ kó màá gé bàksì màá jẹ́ kó mọ̀ kan kí n fẹ́ sọ fún ẹ náà kí n mọ bí ó ń pa ẹ̀. so àǹtí Bímpé fẹ́ wá sí bíbáyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pè ẹ̀ kó tó wá sílé wa ah, ah, ilé ni ilé wọn náà kò sígbà tó fẹ́ wá tí kò sáyè fún wọn náà. ó tọ́ ni gbólóhùn báyà sàn lọ́dún ọkọ ẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ pé kọ́tì bí máa dà wọn kankan ṣé o stand alone o gbọ́dọ̀ fún àwọn èèyàn láàyè privacy tí wọ́n yàn tó bá yẹ kó máa disturb privacy tí wọ́n àyàrá ìyẹn lómi fún bẹ́ẹ̀ since to make your mind no problem. òótọ́ ló sọ tí wọ́n wá yàtọ̀ náà kò wá ń ṣe bí bẹ́ẹ̀ yàrá wọn wà bẹ́ẹ̀ o kò sígbà tó bá láwọn fẹ́ wá bí tí ò sáyè fún wọn ilé ní ilé wọn all feel free. it's okay but you have Eh, kí ló fẹ́ jẹ. ṣùgbọ́n nǹkan tó ń wù mí jẹ bóyá ká lọ sínú bẹ́ẹ̀dúrú ká lọ pípẹ́. lóòótọ́ òyà òyà òyà òyà òyà òyà I like that. kí ni. àbúrò ti ní ká bẹ̀rẹ̀ ní. lásán ni. ojú mi ò lè ṣe é mú. This is nonsense. Never, this is my father's house. never. Ẹ wo kò lè possible kò lè ṣẹlẹ̀. Bàbá mi ló kọ ilé bẹ́ẹ̀ lè lé mi jáde kúrò ní bàbá mi. Jẹ́ fẹ́ gbọ́. Ó wà very very good àfa wa bí tẹ̀lé ìwà jáde mọ́tẹ̀ tó yẹ. ṣé wọ́n lè fẹ́ fún wa nílé bí lè fi sọ yín níjọba yẹn kéré. wọ́n lè fẹ́ fún wa bẹ́ẹ̀ bá tiẹ̀ fún tí ó lè sọ̀rọ̀ lónìí lónìí lè máa jáde bọ̀dá mi ẹ̀yin lẹ fọmọ ìláyé ó tún sọ ìbò. ibo ni irú yín wà nígbà tí ọba tèmi kọ ilé. nínú ti tó ti tó ó ń ṣe ọmọ ẹbí wa ṣé orí tọ́bọ̀dà wa ti kú wọ́n dẹ̀ ti kú ti pẹ́ à ń retí kí yáa yín kú ni àwa ti mọ̀ pé mo àlè nínú nínú fámìlì wa wọ́n tóbi báyìí ẹ́ wo bó ṣe rí bí àpò ẹ̀wà bọ̀dà mi máa bá sọ̀rọ̀ ẹ ti wọn jáde. ẹ wo ẹ máa tó de sẹ́yìn o. bọ̀dà mi ti tọ̀ bọ̀dà mi ti tọ̀ this is nonsense. bàbá yẹn. Bọ̀dà mi ti tọ̀ jáde. Ìgbà. Ìgbà. Ìgbà. Ìgbà. Ìgbà. ìyá mi ah, ọkàn ṣe balẹ̀ báyìí ẹ wọlé ilé ìdíjà mi rà yìí ah, ọkàn ṣe balẹ̀ ah, ó ṣe jà báyìí. ilé mi jọ̀ràn jọ̀ràn yìí òun rè ọkọ̀ rè ọkọ̀ tún rè é. nǹkan tó wà nílẹ̀ báyìí ó wá tó pin. ó tó pin ṣé o rọ́pò eléyìí ọkọ̀ gbàlódé ni eléyìí ọkọ̀ balẹ̀ kẹlẹ́yìn má ṣíwájú náà máa wí tẹ́lẹ̀ ṣùgbọ́n adúpẹ́ bó ṣe ṣe pé ẹlẹ́yìn ó ṣíwájú ẹ̀yìn ṣùgbọ́n lọ́dọ̀ ti wá kẹlẹ́yìn má ṣíwájú ni torí ṣe òkè bẹ́yìn náà bá lọ tẹ́lẹ̀ ìrìn náà ní í jogún gbogbo ẹ̀. bó tiẹ̀ ti wá dá mi tọ̀ bàdé o ọ̀rọ̀ kúrò mi ṣé wọ́n ti gbàgbé ni pé igi gbígbé ó wà lórí ìgbó báyìí tútù ó sì mọ́ wó. ẹ wo ẹ já kó fi gbogbo yẹn lẹ́nu ọkàn ti balẹ̀ ká ti lé ká máa lọ. ṣùgbọ́n mọ́ robi romi o nítorí mo rí pọ́kàn rẹ ti ń ro méjì o mọ́ robi romi o. gbogbo ọ̀rọ̀ yẹn ṣe lọ ni mo ṣàlàyé fún yẹn ìgbà tí mo rí i pé mi ò wọ́n standard ẹ̀ mọ́ that is the reason I avoided you that is the reason why I don't call you anymore. akúṣeyàn kì í fẹ́yàwó kí ló fi take care mo dé ní dignity mi ṣó yẹ ń sìn nǹkan tí mo fi sá fún ẹ nìyẹn. but Sonny inú ògbà láyé ògbà náà we love each other we can sort things out between each other we can we can make things work out hmm. all of a sudden mo rí ẹ ọkọ ẹ ló bẹ ẹ mo pè ẹ aago títí kò ring I was so worried panic kí ló lè máa ṣe é mi ò mọ̀. ṣọ́ra gomi tó pe tó ní kò lọ yẹn I sell my phone. You don't mean it. I mean it. iṣẹ́ security tí mò ń ṣe yìí iṣẹ́ báyìí mo wọ̀ tẹ̀ as in as in you, you understand me very well but kí ni mo fẹ́ ṣe to survive àbúrò mi wà nílé iṣẹ́ yìí ni mo ń ṣe tí mo fi ń tọ́jú ẹ̀ you understand me nǹkan tí mo ti face is not easy. It's not easy. Fine. Good to explain everything so more understanding. understand it? But what's next? As in, I don't understand you. Is the feeling still there? The feelings. Do you still love me? I still love you. <laughs> You're coming. Ah, Mama. Film, you are very interesting, no? Boy, I go going to really surprise me. Eh. honestly ah, ṣe lè rò pé ìfẹ́ ṣì rí òṣà. Ah, ah. ìyàwó mi kí lẹ sọ yìí ìfẹ́ òtítọ́ wà kókò difficult láti rí ni. lórí hmm. èmi rò pé irúfẹ́ tí bọ́bọ́ yìí ní sí gẹ̀yẹ́ ṣì lè rí o ó yìí lè hàn tálọ́ máa fẹ́ tálíkà tó yóò lówó lọ́wọ́ tí ò ní nǹkan kan lọ́wọ́. ọlọ́run ṣàánú wa. ìyàwó mi mo lè fẹ́ sọ̀kan fún yín o fẹ́ nìkan náà. bí mo ṣe fẹ́ sọ́gun òye mi. ẹ sọ ọ̀rọ̀ lè tóbi títí káfọ bẹ bú náà ẹnu náà la máa fi sọ ìdí náà la máa fi jókòó etí la máa fi gbọ́ ẹ̀sán tó bá wà lọ́kàn yìí. I don't just know how to place it. Ẹ mọ̀ Mr. Sunny. Mr. Sunny Gateman wa. Okay, security. Kí ló ṣe? nǹkan tó ṣẹlẹ̀ ni pé we won't date ourselves before. Date yourself. Ah, ìyá ọkọ mi, ẹ ti fẹ́ ra yín rí. Nígbà yẹn, ẹ̀rí lì ẹ̀rí lì jọ mí lójú gan-an. Ah, sórí bọ̀bọ́ yẹn gbà tó dọ́dọ̀ wá ń bí báyìí. Ah, that guy was looking dirty and èmi mọ ọkọ tẹ rí bẹ́ẹ̀ and ìgbà tẹ fẹ́ ra yín mọ̀ pé ó máa worst ju báyẹn lọ. bó ṣe rí rádaràda bíi pé ẹni tí bíi bíi bíi ìdọ̀tí bíi ah, anyways ẹ̀yin lè mọ orú nǹkan tẹ life, ẹ̀yin lè mọ orú testing. yín ṣá. ó yà èmi náà lẹ́nu bí mo ṣe rí bíbá yìí mm. because mi ò expect mm. and I still have feelings for him. ẹ lójú tì ah ìyọkọ mi ẹ lójú tì o èdè ń so gbogbo ẹ̀ láti àǹkan kan ń sọ ẹ sọ ẹ rò ó kẹ tó máa sọ jáde ni ẹ wá stood solo. low ẹ ẹ sọ pé ẹ fẹ́ fẹ́ sọ ní security ẹ ṣọ́ ara yín ẹ má jẹ́ káyé bá yín gbọ́ ẹ ẹ má jẹ́ kí n bínú kí lọ́ọ́ fẹjọ́ yín sùn ẹ̀gbọ́n yín. ẹ jọ o irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn ẹ wá fọ́ọ̀lì love pẹ̀lú security ẹ jẹ́ tẹ́ bá ẹ má ro o ẹ má rò rárá tó bá tún wá sí lọ́kàn kẹlé kẹlé ẹ̀mí kẹ́mi ẹ̀dà ni ẹ̀mí èṣù ni o. kẹ́yà lé dànù kẹ́ ẹ́ irú tó torí burúkú wò nìyẹn kẹ́lé dànù ẹ̀mí èṣù ni. mo gbọ́ ń pa ìwà àti gẹ́tìmánì tí n bá tún gbọ́rú ẹ̀ bóyá ó ṣẹlẹ̀ o bóyá ó fẹ́ ṣẹlẹ̀ o kó lọ wá owó ẹ̀ bọ̀lẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe òṣì ẹ̀ kó pọ̀ sókè kó rajà ni o má jẹ́ kí n rí ẹ mọ́nà mọ́nà pẹ̀lú gẹ́tìmánì o ṣùgbọ́n tó bá kó bá ọmọ ọlọ́mọ ah, wọ́n gan ajẹ́yìn ẹ̀ṣù onírìn àrẹ onírìn dáadáa. ọjọ́ mi ṣá. it's not like that please listen to me bọ́dá mi ẹ gbọ́ náà. mo ní gbọ́ nìyẹn ah god. ẹ ọ̀rọ̀ kan rèé mo gbọ́ ìgbà yìí mo gbọ́rọ̀ yẹn mo ti jà lẹ́yìn rẹ. ọkọ ẹ ló pé dédé nǹkan yìí ó máa ń jẹ inú ilé bíi kó o má dáná o kò dáná mo fẹ́ kí ìdè kí ìdè kí ìṣẹ̀lẹ̀ gangan kí ìṣẹ̀lẹ̀ bó bá tún dé eré inú ilé àpè òpó òṣè kí ìṣẹ̀lẹ̀ gangan àmọ́ ìgbà ìṣòro yìí ó mo dá lóhùn mo pé mo fẹ́ yí mo mọ̀ kì í ṣe báà mo fẹ́ kì í ṣe báà. kì í ṣe báà kan kì í ṣe kíchìn ẹ jọ kí lẹ sọ jáde lẹ́nu náà ẹ kí má ṣiṣẹ́ kí má ṣiṣẹ́ ajé tèmi àbí ṣé mo ṣe ṣe ṣe mo fẹ́ kú sínú ilé ni ẹ jọ torí ọlọ́wọ̀n o ọmọ tó bá mówó délé òun làwọn òbí ẹ̀ máa yìí iṣẹ́ ajé tèmi òun ni mo, ń bá kiri. Ah, eh, eh, mo fẹ́ nǹkan yìí mo fẹ́ báyìí ni pé kó o change kó o change. ẹ wo bàbá alágbàá dákẹ́ mẹ́ẹ̀dá kí n ṣe ti ẹ̀ ní pọ́blẹ́mù yìí náà ah, kí ló dé tẹ̀ sọ̀rọ̀ tẹnu yín yọ̀ látàrọ̀ kí ló dé ṣé wọ́n rán yín sí mi ni ẹ yẹ gbọ́dọ̀ change change change látàrọ̀ ṣé mo dáhùn ara alẹ́ òun ni hmm. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ má tẹ láìfì yín o bẹ́ẹ̀ ṣe mọ tèmi ṣe òun mo ṣe kẹ́rù bọ̀dẹ̀ kẹ́rù bọ̀dẹ̀ láàjọ ó yẹ ìdí ká máa lọ jàre kẹ́tọ́ kó sọ kò lọ́wọ́ àfọ̀sì. Hmm, mo fẹ́ n kò lówó ọkọ. kò sí kíni. n kò lówó ọkọ. ẹ máa jọ́ọ̀gì dẹ́gbà ní. ẹ jẹ́ ah. ah, ẹ wọ́n mọ̀ mọ̀ mọ̀ mọ̀ iye ọkọ tó kó sọ kò lọ́wọ́ àfọ̀sì sí ẹ wọ́n lọ sí ká pàpà. Hmm. ẹ bọ́ lè rí dáadáa ó dàbí àwọn orin wọn orin wọn ràn án ó dàbí adájẹ́ apàlẹ̀ rubbish olóòrùn sanni o dẹ́ sọ kíní kan fún ọ èmi ni mo rán ni pé ọ sórí àwọn yorùbá pò wọ́n sọ pé ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ sọ sọ báyìí ibẹ̀ ní sọ ọ̀gá rẹ pè mí wọ́n sì fẹjọ́ rẹ sùn. kí ni nǹkan tó ní mo ṣe gangan azin wọ́n ṣàmà lè ṣàlàyé fún yín pé nǹkan báyìí báyìí ni mo ṣe. èmi ò sáàmù wọn sàní tí iṣẹ́ tó wá sínú ilé kankan kọ́ ló ṣe pé nǹkan mi ni ọmọ ojú tó torí ẹ̀ lèmi ṣe pé ọ̀sán kéèsì wo bí sọ́rí nàìjíríà tàwa ọmọ yẹn ọdún tó ọsẹ mẹmẹmẹ ẹmẹmẹ padà kówó lọ náà ni àjọ jẹntẹdì náà ni kó tó di pé àlọ wá iṣẹ́ lé lé ìpín tọ́ba fi lè lé ọmọ iṣẹ́ báyìí kò ṣiṣẹ́ tán sí ọ àwọn lọ́mà lọ́mà bá ṣiṣẹ́. ẹ̀gbọ́n hm? kí ni nǹkan tó ní mo ṣe kọ̀ọ̀kan àṣà ní nǹkan tó sọ fún yín pé mo ṣe gbogbo ìtẹ̀sán àṣà ṣe àṣẹ mẹ́mẹ́ wò yìí ẹ̀sùn kan tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀jẹ̀ kó yé mi. ibi tí ìlú gangan ni pé ọ̀gá ẹ̀ pé wọ́n wá fi ẹjọ́ ẹ̀sùn mi pé ilá ẹ̀ ti ga jù nílé ìrọ̀rùn ilé wọ́n níṣẹ́ táwọn gbé fún ọkọ lòtì wọ́n àṣàṣọpọ̀ ọ̀sìn kókó kan àmì mi sáà pè ọ́ pé sọ́mọ́ wa látàsí ká tó rí sẹ́wọ̀n tí sẹ́wọ̀n bá fi lè bọ́ lọ́wọ́ rẹ báyìí ah oh god ọ̀jẹ̀ kọ̀ọ̀kan sàn débi pé ìlú ìjọba tẹ̀rí kọ̀ọ̀kan sàn jẹ. ẹ̀gbọ́n hmm? ẹ̀gbọ́n tìmọ̀ tí wọ́n lè sọ ọkọ tó ṣẹlẹ̀ gbọ̀ngàn fún yín so ẹ gbàgbé ọ̀rọ̀ yìí ẹni tó ń gbé ọ̀rọ̀ àkókò gan an ah. ẹ má wọrí ní ti tó bá tásìkò ẹ máa wọn. tó bá tásìkò máa wọn ah, ẹ máa gbà mí ẹni tó ń gbé abọ́ abọ́ ìyàwó ẹni tó ń gbé abọ́ ìyàwó bọ̀ wá bá ní sìnkú náà garun bó bá já lọ náà ń gbé bọ́ọ̀ tẹ́yìn wọn mọ̀ sọ nígbà máa já rọ lẹ láì ṣe ọkọ ìbáyìí yóò tó wa jẹ́ kí n garùn ní tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ káàsì yanjú ẹ̀ fàkátì simple and everybody go. fẹ́ rí yín mi àmọ́ bóyá ẹ ráyè bí ní ìsìn àbí. sọ nǹkan tó bá fẹ́ sọ ṣòun gbọ́. ẹ ṣe mà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ẹnujọ́ mẹ́ta yìí mo rí i pé àwọn ọ̀fẹ́ tí ẹ fi ń bá mi lò gbogbo ẹ ti ó ti ó ti pa fúká mi wàá mọ nǹkan tí yóò fà bí àmọ́ ti ṣẹ̀yìn ní ẹ̀ṣẹ̀ kan ni àbí àwọn kan ti wọlé tí ẹ ti gbé mi lé tẹ ti gbé wọn lórí mi ni mo fẹ́ béèrè bóyá mo ṣẹ̀yìn mi ò bí àmọ́ tẹ bá tí n bá ṣẹ̀yìn ẹ ẹ sọ fún mi kí n tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Shotiland. ẹ rárá ẹ. get out. get out. afọ́fun gbé mi kò tó kàn nìyẹn. lọ́tẹ̀ yìí ẹ jẹ́ kó pé o torí mo notice last time tẹ lọ sọ́jà gbogbo nǹkan tẹ́ra ò pé àbí ṣó yẹ kí gbogbo oúnjẹ tara ṣó yẹ kó ti tán ní ìdá yìí ni. tó bá jẹ́ pé títí tán yẹn ni kì í ṣẹjọ́ mi o ẹ mọ̀ pé àwa mẹ́ta là ń jẹun lè tètè lẹ̀ àmọ́ ní ìsinyìí á ti di mẹ́rin oúnjẹ yìí máa tètè máa tán. so ẹ ń jẹ́nu oúnjẹ tẹ́ ẹ̀ ń sè bí báyìí ṣó yẹ kẹ́ jẹ́nu ẹ̀. àdàrà ẹ má bínú ibi tá a ti ń ṣe la ti ń jẹ. Eh, anyway ẹ gbà ṣẹ́rí orí ẹran tẹ máa rà lọ́tẹ̀ yìí ẹ jẹ́ kí ẹran wà níbi ọrùn ẹ̀ dáadáa ṣó ti yẹ yín thirty five thousand naira ló wà ń bẹ yẹn ẹ má ra tán fún mi o ibi apá tẹ́ran ṣì wà ń bẹ dáadáa ṣó ti yẹ yín gbogbo bíbà tí gbogbo bíbà ṣì wà. ibi igẹ̀ ẹ̀hẹ̀n ó ti yé yín ẹ má ra ìtọ́ ti gégẹ̀ kúrò o tó lọ́ máa ń tún gẹ̀yìn máa ń tún tà lọ́tọ̀ ni ẹ ra ìtó wà pẹ̀lú gẹ̀yìn kẹ́ ra torí yẹn ẹran máa wà ń bẹ̀ dáadáa gbogbo àwọn ìfun ẹran yẹn gbogbo ẹ̀ kẹ́ bá mi rà kẹ́dẹ̀ make sure pé rice ẹ̀wà ata gbogbo àwọn nǹkan tó kù kẹ́ ra àwọn kó pé o ṣó ti yé yín ẹ̀jẹ̀ jọ ẹ má pẹ́ torí ọkọ mi ti sọ pé òun ò ní pẹ́ dé mo dẹ̀ fẹ́ make sure pé oúnjẹ yẹn kó ti wàálẹ̀ kó tó dé torí mo mọ̀ yín sì gbẹ́lẹ́ máa lọ bí ọ̀rọ̀ máa rè bí èrè o. mo ti dé tán mo ti dé tán. ẹ má pẹ́ jọ sí wàhálà náà mo dé tán. madam ní kí n rà báwo mo ṣe fẹ́ pè wọ́n báyìí àbí kí n padà sí ibi ìgbàlódé fóònù my phone. ìyàlẹ́nu gbà ló jẹ́ fún mi nígbà tí mo bọ́ wọn ní rúpò yẹn o ẹ wo kò sáà ní àní wọ́n fẹ́ra wọn. ẹ̀mí ni pé ìyàwó bọ̀dá mi àti Mr. Sunny wọ́n ní ìkọ̀pọ̀. ẹ̀wọ̀n mi ìlì rẹ mọ́ kó dàfẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ wo àkóso ọ̀rọ̀ mi wọ́n fẹ́ra wọn o gidi ló ń fẹ́ra wọn. Mr. Muri ẹ wọ aṣọ pẹ̀lú ìkọ̀tẹ́ ìsọ yìí. ẹ wo wọn kó fúnra wọn gidi ni. ẹ má wọlé ah, ṣé ìṣe pé mo ṣèké fún yín sá. Samuri ah, ah, ẹ rush ẹ má wọlé. mo ṣèké fún àǹtí mi pé ṣọ́ọ̀nì sí tí mo ti bá wọn yẹn ò dáa wàláì. èmi rè ma ọlẹ́ fẹ́ yé ma. yes ma. jókòó. yes ma. Sunny um, jọ mo fẹ́ bá a sọ àwọn ọ̀rọ̀ kan ni sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kọ̀ rí wípé ẹ̀ mo kọ̀ máa ń rí ẹnu àlá mi pé kí n rí ẹ ká lẹ̀ pọ̀ ká rò pọ̀ ràn oríṣiríṣi àwọn levels yẹn ká máa wà bákan bákan ah, àlá yẹn yà mí lẹ́nu mo wá wò pé irú àlá burúkú wo mo bá fi ẹ̀mí mo fi ṣọ́nà nígbà tí àwọn tí ẹ̀mí yẹn máa padà sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi ó jẹ́ kí n understand wípé ó yẹ kí nǹkan ti máa ṣẹlẹ̀ láàrin ìgbà tí ẹ. ma. ẹ ẹ ń torí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó kò má sá fún mi ń lọ́mọ ẹ̀gbọ́n. madam kò lè work. Ah. kí ló dé tí o lè work. madam mi ò lè risk ẹ. kí ló ń risk ah, ọ̀gá ẹ. madam madam madam kò lè work. sọ ni. So, yẹ báyìí hmm. sórí pé mo ní kókó wá jẹ sàárà wọ́n lọ́jọ́ wọnú àbí hmm. má wọrí kóbìnrin tàtàn rìn kọkùnrin tàtàn rìn káwáwò tó máa lómi ẹsẹ̀ jura wọn lọ wàá gbà. gbogbo yìí jẹ́ ni mo yẹ ṣàlàyé fún ẹ má zin ó dẹ̀ mọ ọ̀rẹ́ yín obìnrin kọ́ ọ̀rẹ́ yín obìnrin lágbára gbogbo nǹkan tí mo ń ṣẹlẹ̀ yìí mo ń ṣèfẹ́ náà wọ́n fọ́ ọ̀sán bẹ́ẹ̀ mi ò ní bá má dáhùn dàsá gidi nítorí obìnrin ò ṣe bá la gidi sùúrù náà ni màá fi ṣe ó mọ kí mi ò ní ṣe o bẹ́ẹ̀ mi ò lè dá ságídí fún ọ tí n bá sọ fún màdàmú nsìn pẹ̀lú agídí pé mi ò ṣe ó lè kó bá mi tó bá kó bá mi àná fẹ́ sọ fún mi so bí mo ṣe wáyé gan-an mo ti dóríta tó lè mú kí ni wọ́n fẹ́ ká ṣe báyìí torí mi fúnra mi gan kò yé mi what is the next thing kí kí la máa ṣe. àkójọpọ̀. ẹ káàbọ̀ kí ló ṣẹlẹ̀. oúnjẹ yín la gbé wa o. irú oúnjẹ wo. èwo èwo ni ká tiẹ̀ bá yín gbé oúnjẹ wa kẹ́sẹ̀ bá má béèrè wípé ẹ kí lẹ gbé wa kí lẹ gbé wa. ẹ wo bí mi ò lè jẹ tí n bá mú oúnjẹ tẹ́jú sẹ̀járe oúnjẹ wo lẹ́sẹ̀ kẹjẹ mọ́. ráìsì ni o ráìsì lásán. òun náà dá ẹja o. ẹ má gba oúnjẹ yẹn oúnjẹ ni lè máa jẹ lónìí. mr mori ẹ gbé oúnjẹ ọwọ́ yẹn kẹ́ gbé wọlé oúnjẹ tí mo sè yìí òun ni Mr. Sunny máa jẹ. èwo lẹ́yìn tún gbédè yìí o èwo lẹ́ tún gbédè báyìí sí o èwo lẹ́ gbédè o. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì báyìí. a dà fún yín màdàmú èmi wá ní kí wọ́n gbóúnjẹ fún Mr. Sunny bí mo dẹ̀ ṣe dé báyìí àti bíi pé lọ́ba dé wọ́n ní pé ó jẹ tàwọn ni wọ́n máa jẹ ní ìmọ̀gbà tí àwọn náà tún dá kíṣìn sí méjì inú ilé yìí o. ìyá ọkọ mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú ṣẹ́rí a rules and regulations nínú ilé wa ń bí báyìí and secondly ìrẹ́pọ̀ dùn la fi ń bára wa lò ń bí ṣe ti gbọ́ ẹ jọ nítorí ọlọ́run ẹ má da ilé wa sí méjì ṣe ti gbọ́ Mr. Sunny ó yá ẹ gba oúnjẹ yẹn ní wàrà sísà ó yá wọ́n náà gbóúnjẹ fún. àṣẹ wa látòkè ọ̀dọ̀ from above. ó yá pé fún. Mr. Murray, hmm? tí mo bá fọ́ etí yín ẹ máa rò pààlà lọ sọ létí mo ní kẹ́ gbóúnjẹ wọlé ẹ tó ń gbóúnjẹ fẹ́yàn ẹ gbóúnjẹ wọlé fún mi jẹ́rẹ́ oúnjẹ tí mo sè òun ni Mr. Sunny máa jẹ ṣe gbọ́. ẹ gbà mí ìyá ọkọ mi tọwọ́tọwọ́ mo fi ń sọ o ṣé ń ṣe pé ẹ ti há ìṣà ṣé ń ṣe pé orí ti fẹ́ burú Mr. Muri ṣó tiẹ̀ wá rí mo ti yọ Mr. yẹn kúrò Muri wo ti bá gbá ẹ létí etí ẹ ó máa máa ríǹgì fódìdí oṣù mẹ́ta ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Sunny wọn ò dẹ̀ ẹ dáa kí wọ́n má gbóúnjẹ yẹn ó yá gbóúnjẹ fún. yes order from above àṣẹ ti wá látòkè ó tán báyìí. mr mori ẹ ti kọjá ìyá ara yín ṣé rí mi ò lóhùn bá lẹ́jọ́ ìwọ gangan ni mo bá lẹ́jọ́ oúnjẹ èyí ọkọ mi ó dàbí pé ẹ gbà ó dàbí pé ẹ ti ya wèrè bíi pé ṣé ìṣepórí ẹ ti burú ṣá ṣé ìṣepórí ẹ ti burú bí eégún ti ń léwèrè ìwọ àti ta ni ó dẹ mọ mí o ó mọ̀ pé ọmọ elépo lèmi ọmọ aṣagídí lèmi o. madam àbíkẹ́ mi kúkú máa. tó bá move and niche níbi tó wà yẹn ah ilé agajù ẹ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. èwo ni kí n ṣe. ọ̀gá mr Murray, ẹgbẹ́ oúnjẹ yẹn wọlé mr sanni oúnjẹ yìí ni mímọ́ mo fi ra balẹ̀ sí ẹni oúnjẹ yẹn máa jẹ torí báyìí sọ yẹn tí ẹ lọ. Ah! fẹ́ fún ẹ ní wọlé wọ ọjọ́kíjọ́ tí ń bá rí ẹ tí mo bá tún rí ẹ lẹ́gbẹ̀ẹ́ àbúrò mi hmm? tí mo rí ẹ ní sàkà ní àbúrò mi gbàgbéṣẹ́ ẹ̀ tán mi wàá tún nílẹ̀ nìkan máa lé ẹ máa tún fi ọlọ́pàá gbé ẹ wàá tún tì ẹ mọ́lé nǹkan tó rà á sàn. ó tiẹ̀ ń lọ ni eléyìí ń lọ ni eléyìí àtòkò wà balẹ̀ jẹ́ tó fẹ́ túlé onílé kí ni wọ́n ń tà bọ́dá mi sán ní òrò anywhere kò lọ́bi kọ́kọ́. ọkọ mi eh, kò fẹ́ yé mi mọ́ o mi ò mọ̀ gbà tí ìyá ọkọ mi fẹ́ máa là tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní làlẹ́ wa lọ́wọ́ báyìí. ṣòro ìbò tí dára lè ń ìyàwó yàtà bò ti yá ọjọ́ kíjọ ti bá rí ẹ ní ìgbé àbúrò mi má pa ẹ ní o kí o sọ island máa kú. Bọ̀dá mi kan lọ́bi kọ́kọ́, it's going nowhere, okay? It's going nowhere. Oh Lord, You add me right, it's going nowhere. Ṣé o ti máa fún ẹlẹ́bùlẹ̀ mi? Kò lọ́bi kọ́kọ́, ẹ la, ẹ lè lọ. A ló ń lọ, ó ń lọ ní ìdílé, ó ti lọ tán. Mr. Muri Mr. Ẹ̀wà. Kini, Kini, kíni. bàbá ń jà ní káàpù ìwọ. ṣé mi àti yín jà ní. ẹ ní sùúrù ẹ̀fà ìfarabalẹ̀ tí ẹ máa gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe fún yín ẹ ní sùúrù ẹ gbàgbára lẹ tí ń ranjú ju Mr. Muri. ẹ jẹ́ ìranjú ìyẹn máa ranjú mọ́ lóògùn ni ẹ jẹ́ ìranjú. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó dàbí pé ẹ láìkì mi mọ́nu lè kí ni nǹkan tí mo ṣe. mi lè láìkì yín wàláì mi lè láìkì yín sẹ́ẹ̀mẹ́ pẹ́ gangan nìṣòro ayé mi ni. lóòótọ́. bẹ́ẹ̀ ni ẹ nìṣòro ayé mi níjọ́ tẹ ti dénú lé báyìí lẹ ti kófẹ́ kúrò ẹ ti kófẹ́ lọ. Ah. Mr. Muri kí ni nǹkan kan tí mo fi kófẹ́ yẹn kúrò nílẹ̀ gan kò yé mi. ẹ fẹ́ gbọ́rọ̀ àbí. bẹ́ẹ̀ni. ẹni bí ọ̀rọ̀ báyìí òun ló fẹ́ díẹ̀ gbọ́ nígbà tẹ́yìn wọlé yìí ẹ̀yin débí báyìí àgbà yín tọwọ́ tẹsẹ̀ ẹ̀yin nìkan wà ní màdàmú wa ń kú fún ẹ̀yin nìkan náà tún ni àbúrò gà tún kú fún ẹ wá mórí tèmi wá fi ń gbára wọn orí tó ti ń jẹran ó wá dorí tó ń jẹ egungun mi lè láìkí yín ọlọ́run wà o ọlọ́run wà o mi lè láìkí yín. Mr. Muri kò dẹ̀ yé yín ni o bẹ́ẹ̀ ṣe ń rò kọ́ ló ṣe rí o ṣé ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ nílé náà kò ń ṣèfẹ́nu mi ò ń fọ́ọ̀sì mi ni. bàbá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn. Mr. Muri Mr. Muri ẹ gbọ́ tèmi ṣẹ́rí ó ti dé gbogbogbò mi báyìí ó ti sú mi madamu fọ́ọ̀sì mi ni kò sí nǹkan tí madamu fi tírẹ́tì mi tọ́nu lé kò yé mọ́ mi wáyé bó mi ò tí kò tiẹ̀ yé mi nítorí mi ò nánà mi lẹ́yìn iṣẹ́ yìí òun mo fi ń bá àbúrò mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe ó ti sú mi. ẹ sọ fún mi pọ́ lọ́hùn pé. Mr Muriki mo lè fi búra fún yín ó ti sú mi èmi gan mú ìwà ẹ̀kọ́ tó fún mi pè yín mo ti rò rò rò ó ti sú mi bóyá tí n bá tiẹ̀ bá yín sọ̀rọ̀ pé yín tún fi ibi díẹ̀ kan jù wá lọ ah mi ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ ni o ká ní pẹ́ pè mí lẹ́nu ni sàpọ̀n ọ̀rọ̀ yóò ní da o dnd ò ní da o. mr amoye ẹjọ jẹ́ kí dnd ẹ da. alẹ ti wa n tailend. tí dnd ò bá da Ọlọ́run jẹ́ kí ègbè. ẹ wo tẹ èmi ò bá ti sílé èyàn bá mi lé mo kàn ní kí sáré jáde ní kémi náà fi jẹ kí sára díẹ̀. Ah, kí èyàn àti kó mú mú yín ṣá ẹ ṣá lè fi lè wo èmi àti ìṣòro tọ́lọ̀ dá mọ́ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ bẹ́ẹ̀ tí nǹkan tí mo tẹ̀ fẹ́ rí sí yàtọ̀ sí yẹn iná ń jó lórí ilé mi. mo dára ta ló dáná sunlé. ẹ wá ẹ wá ẹ wá wọn dáná sunlé. ok nǹkan tí mo sọ fún yọyọ sànà pé kò sọ̀rọ̀ nbẹ ẹ igbá kan àwo kan ẹ wọn gbéyàwó lọ àbáyàn kan garun ẹ wo mo ti gbéyàwó yẹn dé báyìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìyàwó ọ̀gá mi ìṣòro ayé mi àgọ́ tẹ́ ṣe fún mi lọ́jọ́ sí àná ó ti gbọ́ṣẹ́ ní kí n máa fóun jẹ ni ò dẹ̀ lè fún jẹ. sanni nígbà tí wọ́n ní ìsọ̀pọ̀ olóyún ṣé nígbà tí ọwọ́ bá mi njo kínní ana ṣé wọ́n sọ fún mi pe ẹ se bi mo béèrè oro yìí lọ́wọ́ mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ ó ní e ẹ kò sí wàhálà o ẹ tán gbéyàwó bọ̀ wá gbọ̀ wá gbọ̀nà ṣé ọmọdé rẹ nìsín ó pè kú ó dajẹ pa mi. tó wáyé ká tó máa fẹ́ra lọ ọ̀gá rẹ̀ tuntun ló mú tuntun tó bá rí mi pẹ̀lú àbúrò rẹ̀ máa pa yẹn. ọlọ́run mọ̀ jẹ́ ikú ti ra jẹ́. ìyàngolo ìyàngolo tó wá jẹ́ tó bẹ́ẹ̀ gbòòrò ìjẹ́. sọ́rí ọ̀rọ̀ tó ara nǹkan tẹ̀mí ń sọ rèé o ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni o àwọn tẹ́ ń sọ kí nìkan fún ọ ni mo mọ̀ ó sọ̀dọ̀ ráìsì téèyàn fi ìnira jẹ lọ nǹkan tí mi ò bá o sọ tí mi ò bá ní o ṣe ní ìsinmi pé ibi tí ọ̀rọ̀ obìnrin sọ wọn pé obìnrin wọn wà dangerously tó ọba ṣe ó lè lọ ṣe ọba àmọ́ ṣe ó lè lọ ṣe wọ́n sì ní àkóbá gáfárà igi gogoro báyìí sì rè má gun mi lójú àtòkèrè lèèyàn ti má dọ̀jẹ́ o so ó bẹ́tà ní ìsìnkàn títí wábì kankan lọ farapamọ́ sí kí gbogbo ọ̀rọ̀ yìí kó tiẹ̀ fi kó fi wà RIP. bèbí wo ọmọ yìí yọnu o ọmọ yìí yọnu o tí wọ́n fẹ́ máa gẹ̀ẹ́sì obìnrin ni bèbí wèrè wo ní tẹ̀lé ọ bèbí kọ̀ bábíkìú ni a sọ pé èèyàn ṣe kí ni ọ ní bèbí ó tẹ̀lé ọ ọ ṣe gbé tẹ́dì dání. olùsí ni ọ à ń jẹ kúrúkú tó tún gbọ́ ọwọ́ ẹ̀ sáwò ọdọ́ ta ni kẹ́ wá fẹ́ para pamọ́ sí ṣé ìgbà tó gbogbo ẹ̀ bá di wàhálà tó bá di kún ọ lọ mú police officer wá ní sí ṣé kán sọ pé èmi ni mo èmi ni mo kọ́ńkà yín sílé ni. Ah! irọ́ ẹ mọ̀ wá sọ́dọ̀ mi bó bá ti wọ ọmú bèbí kan dání yìí ò kàn sàkọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ sàṣàlà fẹ́mi rẹ ni ọgbọ́n mi kò jù bẹ́ẹ̀ lọ já a lọ. Ah! ṣé mo ti sọ fún ọ mo ní èè. tí ì kúrò nínú ilé yìí láti bí ọjọ́ mélòó kan o ò tiẹ̀ wọ́rì láti wá wọn rárá ẹ géńdé ọlọ́run méjì kúrò nínú ilé yìí ẹ nǹkan tó kí ẹ̀ ń pa ojú ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ òun ní í sì díẹ̀ ló tún jókòó sí i kí ló ń ṣe ẹ gan-an ṣé o kì í ṣèyàn ni. wo wo wo wo mo bẹ lẹbẹ kan lẹjọ ṣàánú mi mo kó òun nítorí pé mo ní ìbẹta nẹtíwọkì ni ṣé wọn ní mo ṣe yìí mìíràn ti sẹ́ni rìpọ́ọ̀tì sí ọ́fíìsì nísinsìn jọ ṣàánú mi ṣùgbọ́n àwọn ọmọ tó lóun wá ẹ̀ ni wọ́n wọ́n ṣọmọdé náà adult àwọn méjì sọ tọ́lá mi ní wàá dẹ̀ kó ń lé ọkùnrin kan obìnrin kan àgbàlagbà tán wálé ṣé kí wọ́n mọ̀ bí àkọ́kọ́ wà láàrin àwọn méjèèjì ni so definitely tí ọkàn àti omi bá sá lọ bí ìfẹ́ wà láàrin wọn ìfẹ́ wọn ń gbóná ni so ẹ fún wọn lẹ́kọ́ ẹ̀jọ́ ara wọn náà. Ah. ṣé torí fóònù yìí ah! fóònù yìí wà important ju èèyàn tí à ń sọ lọ ni. àmọ́ ah, bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà tí kò sí nǹkan míbi tí báwo. ṣọ́rọ̀ ẹ wá ni. Ah, ọ̀rẹ́ ti ìwọ ń wá àwọn èèyàn tí wọn ò sọnù àbí. how you so sure pé nǹkan wà láàrin wọn. whatever i don't care tó bá sún wọn padà wálé tó bá dé wálé ṣé gòbè o ò rò pé at least bí ẹ kó lọ sí police station kó tiẹ̀ lọ report kó lọ ṣẹ́ni kó tiẹ̀ ṣe àwọn nǹkan tó necessary. ọkùnrin yẹn á lè balẹ̀ pé ókè o àwọn méjèèjì o wọ́n wà papọ̀ o nǹkan kan ò ṣe wọ́n o ibi báyìí báyìí ló wà o ọkùnrin á balẹ̀ ó kò jókòó síbi báyìí ó ò sọ̀rọ̀ ó ò ṣe anything ọmọ ìyá ẹ ọmọ bàbá ẹ ó wà láàrin àwọn èèyàn tá à ń sọ yìí o tọrọ wọn ò dẹ kẹ́ ẹ lára báyìí. má jẹ́ kí n bínú sí ẹ o má jẹ́ kí n wojú ẹ o má jẹ́ kí n wojú ẹ o má jẹ́ kí n wojú ẹ o. Hello mama. Ah, Alpha. Hello, ló ń ṣẹlẹ̀? Ẹ a ti rí ìwọ ó ti yé yín mama. Ẹ mọ̀ ni mo kàn fẹ́ jẹ́ kí mo kàn ṣe ká carry operation out ó ti yé mama. Ah no no no no no no ẹ mọ̀ carry out operation kankan. Ṣé mo nǹkan? Eh, ṣé mo nǹkan tó máa ṣe fún mi jọ? Mo ní ìdí iṣẹ́ kan. Ẹ̀ẹ́ ipe fara ilẹ̀ fẹ́ ṣe àbí. Yẹ yẹ yẹ yẹ. Ẹ á máa pàdé bẹ́ẹ̀ ó ti yé yín. Ṣé ìbáṣà tí wàá fẹ́ ti ẹ̀yẹ gbé mi lágbo? àwọlé sí yí o ti yé bá ma. ok ok ok máa pọ̀ ní lára ń sìn ó ṣe gan-an ni. Thank you. padà ẹ yí padà ẹ yí padà. ní ìdúró ìjà ló gbà ẹ máa tó ọdún. níbo lè rò pé lọ ìwọ ó rò pé olè sámú mi lọ́wọ́ mo ẹgbẹ̀rún sámú ẹ kò lè sámú lójú wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ẹ sí mọ́ bíbá yìí. ṣáà ti gbàgbé ni wípé eyín tí ajá fi ń bọ́mọ ẹ̀ ṣeré òun ló fi ń bùjẹ hmm. àmọ́ o èmi ò ní fi bu ẹ o mo máa fi yá ẹ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni ṣé o ti gbọ́ torí èmi fúra mi ni màá pa ẹ́ àǹtí alára gbígbẹ ṣé mi ò sọ fún wọ pé kò stay away ẹ hmm. wọ́n dẹ̀ ti sọ wọ́n ní ajá tó bá máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ kí ló ṣe ń tara yín gbọ̀n rò pé mo délé wà ni mi ò délé wà mo fẹ́ pa ìlú méjèèjì ni bẹ́ẹ̀ ni mo sọ. wọ nǹkan tí máa ṣe fún ẹ sẹ́ni yẹn. sẹ́ni yẹn. Ninja is not a mini, I should say. jákujàku gbogbo wà bìkítà tí mo máa ń wù sí ẹ nínú ilé kò tó tó lọ́wọ́ kó má bínú sí mi mo mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nínú mọ́tò lọ́jọ́ yẹn tí mo rí yẹn àfọwọ́fà mi ni tó bá jẹ́ pé mo máa ń wà lé ní gbogbo ìgbà tí mò ń ṣe ojúṣe mi mi ò ní tiẹ̀ débi pé wà máa gbóbìnrin mi wá sílé mo ti ro gbogbo ọ̀rọ̀ yìí mo ti rò sọ́tún mo ti rò sọ́sẹ̀ mo dẹ̀ ti mọ̀ wípé púpọ̀ nínú ẹ̀ èmi ni mo jẹ̀bi ṣorí kan tó rí inú mọ́tò yẹn láàánú mi àti ẹ̀gbọ́n ẹ̀. ẹ fún ọ̀wọ́ ìyá mi ọ̀rọ̀ ìgò ló dá láti mú gò yín wá ìgbà tí mo wá gba change. ọ̀rẹ́ kò tí ì bá dá wọn lóhùn bẹ́yìn wọ́n bèrè ọlá àwọn àgbà máa ń pòwe wọ́n ní tọmọdé bá gbọ́gbọ́n kúkú ìyé àgbọ̀gbọ̀n sísìn ṣó nítorí rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní ilé ẹ̀ gan ni mo ṣe pé ẹ ni mo ṣe pé ọ̀rẹ́ mi torí ó ní iṣẹ́ gan tẹ́jọ fẹ́ ṣe. irú iṣẹ́ wo ni. Hmm, hmm, kò ṣe aago mélòó gan nìyàwó ẹ̀ máa ń wálé. Ah, ó máa ń tètè wá lọ́jọ́ Wednesday bí kò bí two o'clock. màá náà dá sórí látàǹgò kan lọ́rẹ́ mi ti máa wà ní ẹ̀ ó ní tẹ́jọ́ máa ṣe ẹjọ́ máa dì mọ́ra yín ẹjọ́ máa lọ́mọ́ra yín báyìí tó bá wá dé tó bá má bẹ̀rù rárá tó bá mọ̀ pé ẹ̀rù ń bà ẹ́ ṣé mo tí mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná. kò tẹ̀ nídìí ogun yẹn má wọ̀rí ah, mo mọ ìmọ̀ ìfẹ́ ṣe. ìwájú ò dìmọ́ ra yín. mo dáadáa dìmọ́ dáadáa tíyàwó ẹ̀ bá wá sọ̀rọ̀ sọ fún pé ayé ẹ̀ tó fi ń lẹ̀ iṣẹ́ tí ò lè ṣe òun náà bá ṣe. ọ̀rẹ́ mi máa làágùn jìnnà wọn rán olófòfò iṣẹ́ oní kò jẹ dáadáa ó yẹ kó mèmí tó ránṣẹ́ pé màá jẹ ju bí ẹ̀yin méjèèjì ṣe lọ ṣùgbọ́n o ṣó mọ̀ pé ẹnu òfìfọ́ kì í dún yànmù yànmù. mo jẹ́rìí àná ṣèbánà mi ni mo jẹ́rìí ẹ̀. Ah, kí ló le tó yẹn owó yẹn ọ̀rọ̀ kékeré lọ̀rọ̀ owó màá sẹ́ẹ̀tì yín lórí ọ̀rọ̀ owó tẹ bá iṣẹ́ bó ṣe yẹ even gan ẹ̀ ń gan máa enjoy mi. mi lánàá ọ̀dẹ̀ àṣebọ́lá ah, ah, ni. èmi á ṣe ẹ máa sọ pé ó ti pọ̀ jù. mo jẹ́rìí ọ̀rẹ́ mi á ṣe é. bẹ́ẹ̀ ni nítorí kò bá lè ṣéǹjì ni inú mi dẹ̀ wá dùn bó ṣe wá bá mi bó ṣe wá bẹ́ẹ̀ ni nítorí mọ̀ kò ti yíwà padà. ok èmi náà mo wá fi àsìkò ẹni tó ṣèlérí fún un wípé mo ṣetán láti yíwà padà sórí um, ọgbọ́n ọmọdé òun ló ń dà mí láàmú because èmi níbi lè gbé ẹ ká máa ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ ká lòlò lówó mo ti wá gbà wípé ojúṣe mi nínú ilé náà ó ṣe kókó because tí mi ò bá ṣe é bí ìgbà tí mò ń fún obìnrin mi láyè láti wá gba ilé mi mọ́ mi lọ́wọ́ ni mo ti realize gbogbo mistakes mi pátápátá mo dẹ̀ ti ready láti máa ṣe ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó gbogbo nǹkan tó bá ti ní kí n máa ṣe báyìí mo ní máa ṣe tó bá ní kí n má jáde mi ò ní jáde ìgbà tó bá ló yá ó yá tó bá ló fẹ́ jẹun àdáná ó dẹ lójú ó dẹ lójú I love you ní gbogbo ìgbà yẹn tó gé fún mi láti iṣọ́ kí wọ́n máa sọ gbogbo fún ẹ. ṣá ẹ sọ̀rọ̀ torí pé mo bízì tí mo ṣe iṣẹ́ owó tí èmi àti ẹjọ́ ń ná látò fi kò tí ì jẹnu sàárà mi. kò tí ì jẹnu sàárà ẹ jọ̀nà ká ní pé òun wá ya wọ̀bìà wọ̀bìlíkì wọ̀bìà tó kò bu sàárà ẹ tó kò yẹn jẹ́ ń gbọ́. o tiẹ̀ tó wá mú mọ́ bẹ́ẹ̀ o tún mú ìpànìyàn ká ló tó fún ìbọn sí ká nìyẹn lọ bàláyà tó lọ kún gọ́. mo gbọ́dọ̀ ṣe ń lọ iṣu mi. mo ṣe àánú ẹ̀ ò ń ṣe mí sórí ibi tó lè dúró báyìí àwọn ọlọ́pàá máa dá sí i. Ah, ah, mo dáhùn. tó bá dá sí i tán ẹ́ nínú kí wọ́n fi ẹ̀sùn apànìyàn kan ẹ̀ ah. tàbí kí wọ́n jáàjì ẹ fún pé o gbìyànjú láti gba ẹ̀mí ọmọlàkejì ẹ̀ tàbí bí ẹ. Hmm. àǹtí nígbà tẹ́yìn mọ̀ kí ló dé tẹ̀ sọ fún bọ̀dá mi kò dé rí bẹ́ẹ̀ o mo try láti kó attention yín sí gbogbo issue yìí but you are not giving listening ears. Stop! It's, it's not like that. Please listen to me. Bọ̀dá mi ẹ gbọ́ náà. Mo ní gbọ́ nìyẹn. Ah God. Water officially ṣe bọ́ọ̀ náà mọ̀ pa owó lè sọ. ẹ wo ọ̀gá mo gbìyànjú gidi gan láti pe àkíyèsí yín sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n. Thank you yes ọ̀rọ̀ yìí wà very ó wà very important. mo ṣòro obìnrin sa ajẹ́ sa ọ̀bí tí ẹ sọ. má bẹ̀ mí o èmi ò bá ẹ ṣẹjọ́ o ẹni tó bá lẹ́jọ́ rèé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan olùkọ́ fi ẹ̀sùn apànìyàn kan ẹ hmm. tàbí ẹ̀sùn pé o gbìyànjú láti pa ọmọlàkejì ẹ hmm. ikùn àṣẹlẹ̀ bẹ́ẹ̀ hmm. torí àwọn ọlọ́pàá gbọ́ sí yes àbí. ẹ wo madam ọ̀gá kò kò nídìí pé ẹ̀ ń bẹ̀ mí èmi ò ṣẹjọ́ mọ́ o mo ti fi gbogbo ọ̀rọ̀ lẹ̀ o because a máa ń ṣe ọlọ́run bá gan ọlọ́run máa ń dáríjì wá andéèdè ti ṣe dáadáa sí mi so mi ìṣẹ́jọ́ kankan mọ́ o ẹ̀ àmúṣà ẹ wo ẹjọ́ mo kàn fẹ́ gbà yín níyànjú kan ni mi ẹ̀ bá gbogbo iṣẹ́ tóun tẹ́ bá lè máa ṣe ẹ bá ti máa fààyè lẹ̀ fún ilé ẹ mọ̀ pé ilé náà ni àkọ́kọ́. ó ṣe ó ṣe ó ṣe mo ti gbọ́ advice ẹ ó ṣe. Ehm, máa má fọwọ́ kàn mí àwọn tẹ́ kó bẹ̀rẹ̀ àwọn àjọ yẹn. ìwọ ah, kọ́ mi jọ nítorí pé mi ò ní ọmọ ìjọba ìṣòro ìjọ àti lórí bọ́ọ̀tì o ṣe o fún bàbá ọkọ rẹ bàbá ìyàwó ẹ bàbá ìyàwó ni mo jẹ́ ìjẹ́kẹ̀ ọlọ́run ọlọ́run aṣọ náà ara yín ìyá dídé